ẹ juwọ́ yẹn sí ọba àwọn ọba ẹ juwọ́ yẹn sí ọlọ́run àwọn ọlọ́run ẹ ju ọwọ́ yẹn sí dáadáa ìwọ náà tiẹ̀ wá orin kan fi yìn ín ìwọ náà wo ohun tó ṣe nínú ìrìn àjò October yẹn tiẹ̀ yìn tiẹ̀ yìn lóru èlé tiẹ̀ yìn lóru èlé tiẹ̀ wá orin kan fi gbé e ga ìyìn ọlọ́run yẹn lóru èlé fi dúpẹ́ lọ́wọ́ rẹ̀. ẹ̀mí lóru èlé ẹ̀mí ọlọ́run yẹ ẹ̀mí ọlọ́run yẹ ọwọ́ rẹ fẹ́ láti lè é ẹ̀mí lákòókò nítorí pé ọlọ́run yẹ ṣe o torí tí àánú rẹ̀ bí ó títí láláì wá orin kan láti lè é wá orin kan láti lè é wá orin kan láti lè é wá orin kan láti lè é. ọba ọba tó ń gbàdọ̀bálẹ̀ ọba ọba tó ń gbàdọ̀bálẹ̀ ọba èmi ṣe ránṣáàkì rẹ ọba tó ń gbàdọ̀bálẹ̀ ọba ayérayé o ọba tó ń gbàdọ̀bálẹ̀ ọba. Oh! dọjá yin ọlọ́run tó pa èmi àti ẹ mọ́ wo òun ló pa wá mọ́ wo ògbólógbò oṣù kẹwàá yẹn o tún là á kọjá ní ayọ̀ àti àlàáfíà wo ẹ wo ẹ ju yẹn sí dáadáa ẹ ju yẹn sí dáadáa ẹ ju yẹn sí dáadáa ẹ ju yẹn sí dáadáa o ṣe Jésù eh, tó fi fẹ́ ọ̀pọ̀lọpọ̀ ló ti kó tí màá ti Deus. ì yìn àwọn kan ò tí ì yìn yọjú ọwọ́ yẹn sí kì í ṣe mímọ̀ ṣe èmi àti ẹ ọlọ́ngbọ́ kì í ṣe agbára wa ọlọ́ngbọ́ wo àkàrí àánú yẹn gbà nìkan ju ọwọ́ yẹn sí ó ní kì í ṣe mímọ̀ ṣe kì í ṣe. ṣe wa ó gbọ́ ó ní tí n bá fẹ́ ṣàmì ẹ̀ṣẹ̀ ó ní ta ló lè dúró ṣùgbọ́n ó kàn fi àánú yẹn ó fi kíni ó fi dá èmi àti ẹ sí kàn ju ọwọ́ yẹn ṣiṣẹ́ kàn ju ọwọ́ yẹn sí mo ní kì í ṣe mi máa ṣe kì í ṣe agbára mi. Oh, don't keep quiet. ó nígbà tí mo bá pariwo àwọn ọ̀tá mi ó kẹ́yìn. he my my my enemy will turn back. gbọ́ o ò nílò láti dákẹ́ lákòókò yìí. you don't need to be quiet this moment. dáfídì náà kọ́kọ́ dákẹ́. David first kept quiet. kò kọ́kọ́ sọ̀rọ̀. he was unable to talk at first. ṣùgbọ́n gbà pé ó dojú ẹ̀ pé ogun tó ń sá fún tó ń bẹ̀rù fún síbẹ̀síbẹ̀ kò ṣe kí ni o kò padà. the battle has been avoiding hasn't turned back. ó yà àti kí ni ó yà tètè pariwo ó wá bọ́ sí psalm thirty five yẹn pé olúwa gbógun ti kí ni àwọn tó ń gbógun ti mí. nígbà tó ń rí ògo ṣùgbọ́n tí wọn ò jọ wọnú ògo wọ́n ó rí ìtẹ́ bí ìtẹ́ ṣe dáa tó wọ́n ṣùgbọ́n ni pé àkókò máa ń lọ àkókò máa ń lọ ìgbà máa ń lọ wọ́n ó tètè sọ̀rọ̀ ìwọ náà pariwo lóru ẹ̀mí sẹ́ bàbá finá láàyè mi kọjá sẹ́ wọ́n iná tó jó igi wọ́n iná tó lá omi wọ́n iná tó jó ẹgbọrọ màálù tó jó gbogbo ẹ̀ pátápátá tí ò kú kẹ́kẹ́ ṣoṣo ọjà pariwo lóru ẹ̀ náà iná yẹn sì ń bẹ láàyò sílẹ̀ wàá máa pariwo bàbá àkókò tó finá láàyò mi kọjá sẹ́ bàbá ọlọ́run náà ọlọ́run náà finá láàyò mi kọjá iná yẹn dà láàyò mi kọjá ó yà dúró.

Let's try it one more time. ó ní iná ṣáájú olúwa ó ti kí ó dún àwọn ọ̀tá rẹ̀ rú. and the consumer is enemy. jọjá gbàdúrà. please let's pray. àkọ́bí pé ọlọ́run wa kí ni iná ti ń jó nínú ni. God is the consuming fire. ó jẹ́ já sọ̀rọ̀. please let us speak out. ó jẹ́ já sọ̀rọ̀. let us speak out. o tí náà yẹn ò bá la ayé ọ̀pọ̀lọpọ̀ kọjá. this is like this is that fire is not pass through most people's life. o ogun tó dúró ti ayé ẹlòmíì ogun tí ó kí ni tí ò ní lọ ni ṣùgbọ́n tí náà bá ń labẹ̀ kọjá no area. Wo ẹja gbàdúrà ni. Please let us pray. Wo ó ní kí wúrà yẹn kó tó di dídán ó ṣe kí ni ó ti la iná kọjá. For for that for that go to the fire. Wo iṣu yẹn iṣu iṣu yẹn kó tó ṣe jẹ ó ṣe kí ni ó ti la iná kọjá. For that yam to be ready for you to eat na pass fire. Wo ẹ wo ẹ pariwo sá. Ẹ pè é. Let us call him. Bàbá wo ìdè fẹ́ já. Ṣé ká ṣe kàn yẹn fẹ́ já. That chain wants to break. Ẹ̀mí àmúbọ̀ yẹn fẹ́ jáde. That spirit of disappointment wants come out. Àmì yẹn fẹ́ parẹ́ mo ọfà yẹn fẹ́ jáde wà á máa pariwo sá ayérayé fina láyé tèmi kakasa wà á máa pè é ọlọ́run iná o wà á máa pè ọlọ́run iná o ọlọ́run iná o ọlọ́run iná o ọlọ́run iná o fina láyé mi kọjá fina láyé mi kọjá ọ̀yà dúró lọ. Olúwa Let's speak out this moment. Wo ìránṣẹ́kùnrin gan ni. There is a particular man. sọ̀rọ̀ ìtàn it's not a matter of. ohun tó sojú mi ni. it's something I I wo ọmọ ọdún mẹ́sàn-án ni. he is a he is a boy of nine years old. wo wọ́n ká lọ́fà he was really short arrow of sickness. àwa ń gbé káàkiri. and we are carrying him all around. a ti gbé lọ hospital. We've taken him to hospital. bá wọn diagnose yẹn. He was diagnosed. Wọ́n ní typhoid ni. He said it is typhoid. Wọ́n fa omi sí lára. He was the the person that took him to his vein. Gbogbo ohun tó nílò gbọ́ wọ́n ṣe gbogbo ẹ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà àìsàn yẹn ò sàn. That sickness he persists a wá dá padà wá sílé. we brought him back home. ẹ̀gbọ́n lásàlẹ̀ ọjọ́ kan ó kàn jókòó lórí ó kàn jókòó lórí tíà ni gbọ́ òun fúnra rẹ̀ ló túra rẹ̀ lẹ̀. he himself was able to deliver himself. torí gbọ́ ó ti sú everybody. because everyone is fed up. torí gbogbo ohun tó yẹ ká ṣe kí ni o láti ṣe. we've done all we want to do. ó ti sú everybody. òun fúnra rẹ̀ ló wá jókòó lórí tí a gbọ́ ó wá gbọ́ ohun ohun tí gbọ́ láìfù ní gbọ́ ó wá di wọ́n mórí ó wá ń pe iná ó pe iná iná wọ orí ìyàsẹ́ ọmọ ọdún mẹ́sàn-án ó ní iná wọ ó ní iná wọ àgbo ara mi lọ́sẹ̀ bá kò tí ì pé tó wá kò tí ì pé tó ìṣẹ́jú mẹ́wàá wọ iná yẹn wọlé ó fò nílé níbi tó jókòó sí ó lára rẹ̀ mọ́lẹ̀ ó wá ń ó wá ń màmá rẹ sájà ni wọ́n fẹ́ gbà mú mo ní ẹ filẹ̀ mọ́ mu ọlọ́run ṣiṣẹ́ lọ ni ṣẹ́ni ńgbà tó jí lọ tán tó jí bọ̀ tán tójú ẹ̀ wálé ọlọ́run gbọ́ ibi tí àìsàn yẹn parẹ́ sí nìyẹn ó jẹ́ káwọ́kì wọ́n mi mọ̀ ètò òru káàkiri mi ò mọ̀ ètò òru káàkiri ẹ pariwo sá bàbá mo fẹ́ bọ́ lábẹ́ ìgbèkùn tí mo wà mo fẹ́ bọ́ lábẹ́ ẹgbẹ́ lábẹ́ ọ̀fà tí mo wà mo fẹ́ bọ́ lábẹ́ ìgbè tí mo wà wàá pariwo ọlọ́run náà. Where the the the fire? fire? fire? And And now now we we know. know. know Oh oh because I Ọlọ́run iná. Ọlọ́run iná. Ọyọ láyé mi I Inú yọ̀dà. Ọyọ láyé mi kọjá. Ọyọ know. I Oyè sọ̀rọ̀. Ayé mi know, I mi dé. Ayé mi know. lẹ́ẹ̀kan ṣiṣẹ́. let us call him one more time. mo mọ̀ pé nǹkan tó lé iná ló lè ṣe. I know he's only fire that can. ó jẹ́ já gbàdúrà ni. give us solution. iná mọ̀ ni ìwọ gan gbọ́ oníná ṣáájú olúwa ojú àwọn ọ̀tá rẹ̀ o mọ̀ pé gbogbo ọfà tó wà nínú àgọ́ yẹn ọ̀tá rẹ̀ ni. those arrow presence in your or oh, in your body system is is the work of your enemy. ìwọ tí yẹn bá ṣí ni kò sọ. if you have the understanding to use it out. yọ ara yẹn. You start shaking your body. Wo mo dẹ̀ gbàgbọ́ wípé wo kò tó kú níbí lẹ́gbọ́ kí ilẹ̀ òní tó mọ́. Ọlọ́run o máa wá ogun yẹn o dẹ̀ ní rí ogun ọ̀dọ̀. Wo kí ilẹ̀ òní tó mọ́. Before day break. Gbogbo ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ yẹn. Gbogbo ìdè yẹn. Every bondage. Mo sẹ́. Pẹ̀lú ọwọ́ iná. Without a fire. Ó yà ọ̀gẹ̀dẹ̀ yẹn. Hey, gbọ́ tó gbé wọ bí. Mi ò fẹ́ mọ̀ ọ́. Bóyá tí àìsàn náà. Mi ò fẹ́ mọ̀ ọ́. Bóyá tí àmúgbọ́ òun rẹ̀ ni. Mi ò fẹ́ mọ̀ ọ́. Ṣùgbọ́n tí mò ń sọ ni bẹ́ẹ̀. Kí ilẹ̀ òní tó mọ́. Pẹ̀lú ọwọ́ iná. Lórúkọ Jésù. Ó yà kọ́ ọdún gbogbo ẹ̀. Makadaba, mazoka wọ́ wọ́n máa wọ́ wọ́n máa gbọ́ àgọ́ yẹn yes máa lẹ́bà sọ̀kadàbà wọ́n máa gbọ́ wọ́n máa mi ara yẹn wọ́n máa pariwo iná bọ́ọ̀lù àtọ́ mi sá dọ́sọ̀ iná bọ́ọ̀lù àtọ́ mi sá wọ́n pariwo gbogbo tó ń tà. gbogbo nǹkan rà síbẹ̀. ọyà jọ̀dọ̀ wọn máa pè oh yeah, bọ́ọ̀lù àgọ́ mi gbogbo tó ń tà gbogbo tó ń tà síbẹ̀ ọyà jọ̀dọ̀ ọyà dúọ̀dà. Let Olúwa wá. Àwọn kò dẹ̀ gbàdúrà yẹn wọ́n dẹ̀ ń wòran. There are some set of people that are here to pray. Ó jẹ́ jẹ́ gbàdúrà mi. Please let's pray. Ó jẹ́ jẹ́ gbàdúrà wàá máa pè ní sẹ. you start calling daddy. baba father. finá tú mi lẹ lóru ẹni deliver me by fire. wàá máa pè olúwa finá tú mi là lóru ẹ̀ níṣẹ́. bàbá wọ lábẹ́ ìdè tí a yẹ̀ bí wọ. wọ lábẹ́ àjàgà tí a yẹ̀ bí wọ. wọ lábẹ́ ìkú ilé wa tá yẹ̀ bí wọ. wọ lábẹ́ májàmú tí a yẹ̀ bí wọ. wà á máa pariwo. wà á máa pariwo. iná yàda. iná yàda. iná yàda. iná yàda. ọ̀ya tú ọ̀yẹ̀ bí wọ. ọ̀ya tú ọ̀dọ̀.

àwọn tó dẹ̀ làdúrà yẹn wọn gbàdúrà yẹn o. those are have that that hold that prayer are here to pray. já gbàdúrà ni o. please let's pray. wo ojoojúmọ́ ló fi ń ka ọdún o ọdọọdún ló ń ka ọdún. on daily basis you are counting year by year. ó tún ti lọ. àti máa gbọ́ oṣù kọkànlá báyìí á sí báyìí. we got the news that we are venturing to the eleventh month. abẹ́ẹ̀kọ́ ká tó fẹ́ dúpẹ́ rẹ̀ wọ́n máa gbọ́ pé happy kí ni o happy christmas merry happy abẹ́ ẹ̀kọ́ máa pé ká tó fẹ́ àwọn àtọ́pẹ́ kí ni o happy new year a máa kíra wa ṣùgbọ́n òun ka ọdún òun ka oṣù oh, ṣùgbọ́n kílẹ̀ rí kò sí kankan wo ẹ pariwo. wo nǹkan ló ń ṣẹlẹ̀ mẹ́. ọlọ́ngbọ́n wo ọlọ́run bá ń wò ó ní gbogbo ohun tí mo dá kí ló pé dáadáa ni. you don say that all oh, what i been created kí ló wá dé i well created. téèyàn wá fi ń rìnrìn àjò ọdún tó ń mòfò ń bẹ̀. why we embarking on a year journey. kí ló dé téèyàn rìnrìn àjò oṣù tó wá mòfò. why is one embarking on a month journey. kí ló dé téèyàn fi ń rìnrìn àjò ojúmọ́ tó ń mòfò ń bẹ̀. ẹ káwó kèsè. raise up your two hands. nǹkan kan ló ṣẹlẹ̀ ń bẹ̀. something has happened. wọ́n wá máa pariwo lórí ẹ̀dísẹ́. you shout now tiná tú ayé mi lẹ́sẹ̀. mo fẹ́ bọ́ lóru ẹ̀mí wà á máa pariwo iná ọlọ́run o iná ọlọ́run o ọ̀yà tú ayé mi lẹ̀. mo fẹ́ bọ́ mo fẹ́ bọ́ mo fẹ́ bọ́ iná yẹn dà ọ̀yà tú mi lẹ̀ ọ̀yà tú ọ̀dọ̀. tọmọtọmọ tayẹtayẹ ẹnu olúwo tó mẹlẹ o tó ayé mi lẹ o tó mẹlẹ o tó ìpè mi lẹ tó ayé mi lẹ mo fẹ́ mo mo fẹ́ mo mo fẹ́ mo ẹnu tó mẹlẹ o tó ayé mi lẹ tó ayé mi lẹ tó ayé mi lẹ ẹnu olúwo ẹnu olúwo tó ayé mi lẹ tó ayé mi lẹ tó ayé mi lẹ.

You deliver one and solo. Hey, you deliver all and solo. Hey, you deliver. Wọ́n tá a bá lè tú Pọ́ọ̀lù àti Sáídà sílẹ̀. Bàbá nínú túbú. Wọ́n níbi tá a ti fi àbà kàn wọ́n lẹ́sẹ̀ níbi tá a ti dè wọ́n ní sẹ́kẹ́sẹ́kẹ́ lọ́wọ́ wọ́n bàbá mi wọ̀bẹ̀ lọ́lọ́run ọjọ́ yẹn wọ́n ó ju àbá ó já sẹ́kẹ́sẹ́kẹ́ wọ́n ọgbọ́ òfinà já kádàgodo wọ́n ilẹ̀kùn lẹ́ẹ̀dùnkù sí wọ́n ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ wọ́n gba òmìnira ẹnìkan tó fẹ́ gba òmìnira lórí ẹ̀mí òní kò sọ bàbá lábẹ́ ìdèjì ayọ̀ mi wá wọ́n máa pariwo iná dà ọ̀yà tú ayọ̀ mi rà ọ̀yà tú àná. kọ́mọ́kọ́mọ́ tẹ́yẹ́tẹ́yẹ́ bàbá ìpèmẹ́ tó ayé mi lẹ́ tó ayé mi lẹ́ tó ayé mi lẹ́ tó ayé mi lẹ́ tó ayé mi lẹ́ tó ayé mi lẹ́ lábẹ́ ìdè lábẹ́ ìdè lábẹ́ ìdè lábẹ́ ìdè tó ayé mi lẹ́ tó ayé mi lẹ́ tó ayé mi lẹ́ bàbá bàbá bàbá tó ayé mi lẹ́ tó ayé mi lẹ́ tó ayé mi lẹ́ tó ayé mi lẹ́ tó ayé mi lẹ́ olúwe olúwe olúwe tọ́mọdé tọ́mọdé tọ́mọdé tọ́mọdé tọ́mọdé tọ́mọdé. Ô, Duel! Ô, Duel! Ô, Duel! àṣẹ lóru ẹ̀mí pẹ̀lú ah. ọwọ́ iná ẹnìkan tó rí àmì ṣe gbọ́ mo pàṣẹ ní sá mo dún lábẹ́ ìpè yìí mo sọ̀rọ̀ jáde gbọ́ lábẹ́ ìdè tí ayé rẹ wà tí ayé tèmi náà wà mo kọ́ iná yẹn lórí bá wọ́n yà tú ayé wọ́n sọ. Jọ káwọn yẹn sókè. Wọ́n yóò mazokedaba gbọ́ lábẹ́ májẹ̀mú tó wà tó tẹ̀ mí àti ẹ dúró lábẹ́ májẹ̀mú òdì lábẹ́ májẹ̀mú ilé bàbá. gòkè lọ́wọ́. ẹni ṣe ni náà. gbogbo àbàdẹ́sẹ̀ èyí tó fi kàn ọ́ èyí tó fi dì ọ́ ó pàṣẹ náà pẹ̀lú ọwọ́ iná lárúkọ ajẹ́sẹ̀ ó yà kó jẹ́ ọ̀dà tó bá. Shout aloud. Ẹ ká ọwọ́ yẹn sókè. Raise up your two hands. Ẹ pariwo. Shout aloud. Bàbá. Father. Gbogbo ogun tó fòru wọnú ayé mi. Ẹni tẹ́tẹ́ tẹ́tẹ́ tẹ́tẹ́ tẹ́tẹ́ tẹ́tẹ́ tẹ́tẹ́ tẹ́tẹ́ pariwo. Bàbá. Father. Fi òru ẹni fi náà tì jáde. Push it out by fire tonight. Ogun tó fà òru wọnú ayé mi. Ogun tó fà òru wọnú ayé mi. Pariwo. Bàbá mi o. Fi òru ẹni tì jáde. Ọ̀yà jáde. Ọ̀yà jáde. Ọ̀yà dúró náà. Vamos, vamos, vamos, vamos, vamos, dale, dale. gbàdúrà. Please let us pray. Ó jẹ́ jágbá. Gbọ́. Ìyàwó ìránṣẹ́ yẹn ló gbọ́ òun ló sùn tó lála yẹn. The wife of the minister of God slept and he had a dream. Gbọ́ ó lóun bá ó gbọ́ ó lóun bá òun àtọkọ òun. Àtàwọn ọmọ gbọ́ òun bá wọn ní kitchen. In the kitchen. Pé kitchen làwọn wá ń sùn. They were sleeping in the kitchen. Ngbà tó lajú. When she woke up. Ẹ̀gbọ́n oró àlá yẹn fún oró àlá yẹn fún ọkọ ẹ̀. She told the dream to òun kitchen torí gbọ́ ó kakuléètì ayé ẹ̀ ó wo ibi tó wà pé láyé láyé God forbid pé a pé gbó ó ní màdàbíà fífi àlàyé lẹ̀ àlè débẹ̀ yẹn kò sí bàjẹ́ fẹ́ rìn torí ẹ gbọ́ torí gbó wo àkáǹtì ẹ̀ ó wo òrìn àjò rẹ̀ wò bó ṣe rí ó wo contract tó wà lọ́wọ́ ẹ̀ ó rí pé kì í kò lè ṣeé ṣe pé how manage. how manage. pé how manage. how manage. pé adúlé ta kọ́ ẹ̀ gbọ́ ládùúgbò mọ́tò tá à ń lò yìí á wá padà kitchen kán mọ̀ kó mọ̀ ń gbà yẹn kán ṣe kí ló ń gbà dúró gbọ̀ngbà tó yá náà wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ hallelujah ó ó sùn kíṣì nìhun gbọ́ nígbà tó ń tì mọ́ ilé ṣeré ó wá dé tí ń jẹ gbèsè ó wá dé tí ń sun sẹ́ẹ̀lì tán náà ń bẹ́ẹ̀lì sẹ́ẹ̀lì ẹ jẹ́ kó sùn kíṣì ẹ káwọ́ òkè. raise up your two hands. wo onígbà tí ènìyàn sùn tán ọ̀tá rẹ̀ wá ó fọ́ ipò sínú àlìkámà wo ó bá tiẹ̀ lọ wo òru náà ni wọ́n ń parí ẹ̀ ẹ pariwo sọ àjàràjà bàbá gbogbo ogun tó pọ̀ ìwọ̀nù àjẹ́ yìí sọ wọ́n máa pariwo bàbá fòru òní tì í jáde wọ́n á tì í jáde jẹ́kẹ́ àwọn tó jókòó yẹn jẹ́kẹ́ jókòó ẹ pariwo náà àjàràjà olúwa gbogbo ogun tó pọ̀ ìwọ̀nù àjẹ́ yìí sọ wọ́n máa pariwo inú adágún náà fòru òní tì í jáde ọ̀yọ́ àdúrà náà. Oya o, jáde, jáde. kọ́mọ̀ kọ́mọ̀ kọ́mọ̀ jáde jáde jáde pẹ̀lú iná jáde pẹ̀lú iná jáde pẹ̀lú iná jáde jáde jáde jáde jáde jáde jáde wáyà o pàwọ̀ pàwọ̀ pàwọ̀ pàwọ̀ jáde jáde jáde jáde jáde jáde. ó jẹ́ já gbàdúrà. it's better for us to pray. ìbẹ̀rẹ̀ ogun lèyàn máa ń the beginning of battle. èèyàn e-, e-, e-, èèyàn kì í mọ̀ ìgbà tó mọ̀ ń parí. but no one know when it will come to an end. ẹ jẹ́ gbàdúrà ni. it's better for us to pray. hallelujah. hallelujah. ó jẹ́ já wo èmi náà sùn lọ́dún ọ̀bí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn ṣe máa ń sùn èmi gbé gbàdúrà tẹ́lẹ̀tẹ́lẹ̀. I see when like the way woman be sleep. èmi náà sùn bẹ́ẹ̀ yẹn ṣe máa ń sùn mo fi ibi sẹ́lẹ̀ nírọ̀lẹ́ mo dẹ̀ padà wọlé mo lówó dà mí mo dẹ̀ sùn. ẹ̀gbọ́n nígbà tó dẹ̀ dòru hallelujah mo dẹ̀ rí mo dẹ̀ rí àwọn ọlọ́pàá yẹn mo jẹ́jà gbàdúrà ni gbọ́ wo pẹ̀lú Black Maria ni wọ́n dẹ̀ wọ́n dẹ̀ dé wọ́n náà fẹ́ mú mi mo wá sá wọ́n gbà tí mo sá wọ́n pàpà rí mi mú. when I run uh, eventually the elevator. wọ́n wá tì mí wọnú Black Maria lọ lóru ọjọ́ yẹn bó ṣe tì mí wọnú ọjọ́ báyìí mo wá lajú mo wá rí i pé orí bẹ́ẹ̀dì ni mo wà. after opening my eyes I saw my I met myself bed. bẹ́ẹ̀dì federal government ni tó ga tó báyìí. it is federal government that is so high. ó ga tó báyìí níbi tán fún mi federal school ní nípẹ̀tùmọ̀dù ó ga tó báyìí bẹ́ẹ̀dì tí wọ́n fún mi mo wá di pé orí bẹ́ẹ̀dì mọ́ mọ́ wa mo wò pé tó dẹ̀ lè ṣe é ṣe sá kí lọ́lọ́pàá ń wá ṣùgbọ́n gbọ́ mo múra tán láàárọ̀ ọjọ́ kejì wo mo tọ́kì bó ṣe yẹ kí n tọ́kì torí inú èsì mi mo tọ́kì bó ṣe yẹ kí n tọ́kì mo de táì bó ṣe yẹ kí n de táì ṣùgbọ́n gbọ́ nígbà tí mo dẹnu ọ̀nà ọ́fíìsì ọlọ́pàá náà mo mọ̀ bá lójú ayé. I met I met policemen. wọ́n ní you are under arrest. mo ní what? mo sọ̀rọ̀ mo ní what wọ́n ní you are under arrest mo ní what wọ́n dẹ̀ yọ ankọ́pù jáde náà ní tòótọ́ mo wá tó pé kí ló kí ló ṣẹlẹ̀ wọ́n nígbà tí mo bá dé station máa kí ni wọ́n máa mọ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n dẹ̀ gbọ́ lójú ayé ni o wọ́n dẹ̀ jù sí mi lọ́wọ́ náà mo wọ́ gbọ́ mo wọ́nú mọ́tò yẹn náà o lójú ayé ni o wọ́n dẹ̀ rù mí dé station nígbà tá a fi dé station àwọn àṣọ pé gbọ́ wọ́n ní lóòrù mọ́júmọ́ ibi tó o ti ń ṣiṣẹ́ àwọn olè wá bẹ̀ wọ́n ti fọ́ gbogbo wọ́n ti kó gbẹrú bẹ̀ lọ mo ní ẹ̀ẹ́ mo ní kí ló wá kàn mí wọ́n ní wàá mọ̀ mọ́mì ọdún mẹ́ta mo fi jagun ẹ̀ Mummy, I fought the battle for good three years. Mo ta gbogbo tí mo ní tán pátápátá. I sold out all my properties. Ọdún mẹ́ta wo gbọ́ ọdún gbọ́ mo ṣoògùn ṣoògùn oògùn òràn. I I was still fertile. Gbọ́ nínú ìrìn àjò yẹn ni mo ti mọ omi gbọ́ ni mo ti mọ omi green omi blue. Ọdún gbọ́ nínú àjò mo ti mọ ẹ tó mu ọ̀bá lọ́lọ́wọ́ òrìn ọmọ rẹ̀ ọlọ́run gbọ́ mo mọ mi yẹ́lò mo mọ mi green mo mọ blue gbọ́ tí n bá ti lọ tí n bá ti lọ sí kóòtù ni kóòtù ni pé àníṣe ìwọ ló ṣe tí n bá gbọ́ n gbọ́ màá wá lọ sẹ̀lẹ́ ni gbọ́ màá mu omi green màá fọ omi blue wẹ̀ wo ibi tá a bá dé wọ́n sì lọ́jọ́ kẹwọ́ wọ́n wá tẹ́ blue wọ́n tẹ́ aṣọ pupa wọ́n tẹ́ wájú sílẹ̀ wọ́n tẹ́ mi sílẹ̀ wọ́n ní kí n jókòó lé mo wá jókòó lé wọ́n wá gbé omi yẹn kalẹ̀ wọ́n ti mọ̀ ìwò bọ́nú ẹ̀ wọ́n ṣe tọ́sí wọn wọ́n ka sáàmù wọ́n ẹni ẹni ọ̀rọ̀ yẹn bí méje ni wọ́n kó kalẹ̀ nígbà tí mo kálá wọn wọ́n ní kí n kó sórí orí àpáta wọ́n ní kí n lọ fọ mo fọmọ mo ní ẹjọ́ túká ṣùgbọ́n lọ́jọ́ gbọ́ ní àlọ́ ọ̀dọ́ méjèèjì ó ip ip wá dé ó ní gbá ìta wà á délé sàlẹ̀ nì ó ní ilé sàlẹ̀ ó ní wà á délé sàlẹ̀ nì ẹyin kíni ẹyin tí mo fọmọ ní kó tún káàkó gbọ́ ojú àmọ́ gbọ́ pé wà á délé sà wọ ẹ káwọ́ kè ọdún mẹ́ta òru ọjọ́ kan ló wọlé o tí mo gbọ́ mo dẹ̀ rí fún ọdún mẹ́ta bẹ́ẹ̀ eh, wọ́n fi ìgbà àti àkókò mi wọ́n fi ṣòfò wọ́n àtìgbà tí mo tọ́ dájú àgbà àtìgbà tí mo tọ́ra àdúrà àgbàlá tó tú mi rẹ̀ wọ́n ẹgbẹ́ ọdún mẹ́ta wọ́n nígbà gbọ́ngbọ́ngbọ́ nígbà tí adájọ́ wá dé ó wá ta gbogbo ẹ̀ pátápátá ó oh. gbọ́ ó ní sọ́ọ̀rì òun tó sọ fún mi nìyẹn ní ó ní sọ́ọ̀rì ó ní àwọn èso ọdún mẹ́ta ó wá sọ fún mi ó ní ẹ gbọ́ ó ní gbogbo owó ọdún mẹ́tẹ̀ẹ̀ta ẹ dá padà oh, ẹ dá padà fún mi àyè kò mú promotion tó yẹ kó wà lọ́dún mẹ́ta kí ni o ẹ gbé padà síbẹ̀ ṣùgbọ́n ẹ káwọ́ òkè ó ti kọjá ó ti fail ẹ káwọ́ òkè ṣé ìnira ni mo fẹ́ sọ ni ṣé wàhálà ni mo fẹ́ sọ ni ṣé gbogbo tí mo ti sọ nínú ẹ̀ ni mo fẹ́ sọ ni mo á pariwo ẹjọ́ sọ̀rọ̀ ah, wà á máa pariwo bàbá gbogbo ogun tó forúwọ́ ní ah, ayé mi ṣe wà á máa bọ̀ iná dà ọ̀yà tì í ọ̀yà tì í ọ̀yà tì í Let's go. kò sí agbára tó dàbí kò dàbí dàbí agbára tó dàbí agbára Jésù. there is no power like that of Jesus. gbọ́ orin ni o tó o bá rìn wá mọ̀ pé wàá gbàdúrà. it is because you are you have been checked that's Hallelujah. why you are unable to pray. ẹ gbọ́ nínú ìrìn àjò yẹn dádì mọ́mì wájú pàtàkì wọ̀ tí n bá tó kúrọ́ mi wá gbọ́ ẹgbọ́n kankan mi rẹ̀ jẹ́ wọ́n ẹgbọ́n wọ́n ti wọ́n ṣe àgádágodo fún mi àgádágodo yẹn ò jù báyìí lọ kékeré báyìí wọ́n wá wé wọ́n wá wé wọ́n ní gbọ́ ẹni yẹn sọ pé nítorí wòlíì ni ó tó ti kú ọ̀dà bá lọ kóòtù kí n mi àgádágodo yẹn pé tí n bá ti mí gbogbo tí mo bá ti ń sọ wọ́n sí kí ni wọ́n máa gbọ́ ni. They were asking to whatever I say at the court. Ṣé nígbà tí mo sì wẹ̀ tó ní má jẹun o? nígbà tí mo ti wẹ̀ náà tán aleluya aleluya mo sì mú ọdún àgbọ̀ kòtòkókó lọ báyìí àgádágodo kókó báyìí ó dì mo dẹ̀ la ẹnu inú bá dùn ẹ̀ gan mo ti gbé mi mo dẹ̀ gbé mi inú bá dùn ẹ̀ mo ah. gbé mi ó dẹ̀ lọlẹ̀ mo dẹ̀ mú mi sí aleluya ah. gbọ́ mo dé kóòtù ẹjọ́ ò torí ẹ̀ kó túká o ẹ̀ka wókè iwájú pẹ̀pẹ́ mo wà kò torí ẹ̀ kò túká ìṣojú mi ló ṣe dé hallelujah ẹ sọ ẹ sọ pé lọ́rọ́ gbà ó gba fifty eight thousand lọ́wọ́ mi fifty eight thousand ló gbà ló fi di àgádágodo pé kẹjọ lè túká fifty eight thousand wọ ẹ káwọ́kì ẹ káwọ́kì ẹ pariwo papa ẹ pè é gbogbo iná táfòrú iná ogun táfòrú kọjọ nítorí tèmi. bàbá gbàdé iná tó ju iná lọ ọyà túká bàbá Let us go! Let us go! Let us go! Let us go! Let us go!

màá wá sunkún tí bá dáná tì. lẹ́yìn ọdún mẹ́ta agbọ́ adájọ́ àtọ́ pé by mistake ni. after three years adájọ́ said it was by mistake. ló fi dájọ́. that he made the judgement by mistake. lẹ́yìn ọdún mẹ́ta. after three years. tí bá wá náà tí bá mi màá wá bú sọ pé by mistake. by mistake sometimes I do shed tears. three years by mistake. that it was by mistake. by mistake three years. nípa àṣìṣe. by mistake àwọn ṣe mistake ní three years. ẹjọ ẹ káwọ òkè. raise up your two hands. wo ọ̀pọ̀lọpọ̀ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ náà by mistake náà ni. most people it was by mistake. wọ́n wọ́n wo àbí wọ́n sọ fọkùnrin wọn ni wọ́n ní olówó mọ́mọ́ olóògùn ni kò yẹ̀ wò ni kò yẹ̀ wò ó dẹ̀ yẹ̀ wò kí ni ó ní kẹ́kẹ́ tó parí ayé ẹ̀sìn nìyẹn wo ẹ káwọ òkè. raise up your two hands. olówó mọ́mọ́ òun kàn ní kò yẹ̀ wò ni. sẹ́ I didn't do it purposely. wo ẹ pariwo sẹ́. Shout aloud. Ẹ pè baba, Bàbá ẹ pè é. Ayérayé. Bàbá wà máa pariwo. Gbogbo àròkọ ogun. Bàbá dá àfòrúnú sínú ayé mi sẹ́. Wà máa ọ̀yà tìǹbọ̀ gbogbo iṣẹ́ ogun dá àfòrúró sínú ayé mi sẹ́ wà á pariwo inú ọlọ́run ọ̀yà àrùn dàrú ọ̀yà dúró. Turn up, turn up, turn up, turn up, turn up, turn up. Come on! Bàbá mi náà ń kọrin gan. My father do sing a song. A ní ẹ̀mí mímọ́ ti náà bọ̀ bẹ̀. Ibi ògùn ti wá. Alágbàdo ti náà bọ̀ bẹ̀ lónìí. Má jẹ́ wáyé àṣọ ó jẹ́ káwọ́kì ẹ̀mí mímọ́ ti iná bọ̀ bẹ̀rẹ̀ ó jẹ́ sọ̀rọ̀ èrè òkú tó wá. alábàá mi ti wọ́n bọ̀ bẹ̀rẹ̀. wọ́n ó jẹ́ gbàdúrà ìbẹ̀rẹ̀ ogun lè yàn máa ń mọ̀ sẹ́ wọ́n á pariwo bàbá ẹ pariwo ó tún wá jiná ogun ayé rẹ. ó lọ sẹ́tì tàbí. ibi tó kúnjẹ́ ti ń sàn jáde wá. wà á máa pariwo. ọlọ́run iná. ọjà jiná bàbà. ọjà jiná bàbà. ọjà dúró náà. Turn the ball, turn the ball, turn the ball, Let the ball, turn the ball. Why y'all? Why y'all? Take them home. Take them home. Take them home. Take them home.

ṣùgbọ́n jàgbá bí mo ṣe gbọ́ ni ẹ pé bàbá gbogbo ogun tó ní mi ò ní lọ́jọ́ ayọ̀. Every every battle that is declaring that I will now be of joy. Ogun tó dúró ti ayé mi. Every battle that still come alive. Wọ́n tó ní kò sí ọjọ́ ayọ̀ fún mi láyé. That is every day of joy for me. Wà á máa pariwo. You shout. Ẹ jiná gbogbo yẹn sẹ́wọ̀n. Set it ablaze. <laughs> Bàbá. Gbogbo àwọn màmá tó làdúrà yẹn wọn làdúrà yẹn gbà. our mother that wants to pray are yet to pray. oh my god ọjọ́ àjọ la máa ń pè. we are talking about day of joy. wo Àwọn obìnrin tó làdúrà yẹn wọn ràdúrà yẹn gbà ó. Bẹ́ẹ̀ náà ni àwọn ọkùnrin tó ní àdúrà yẹn wọn ò rí àdúrà yẹn gbà. Wo Ojájá sọ̀rọ̀ ní. It's better for us to speak out. Ọdọọdún tí Anna bá ti gòkè, wọn àjọ lọ́jọ́ ayọ̀ kí ló wọ́n fi sọ̀kalẹ̀ ìbànújẹ́ ni kẹkùkẹkùn ó gbọ́dọ̀ aleluya aleluya aleluya aleluya gbọ́dọ̀ ẹni gbogbo ẹni tí ò bá ti lọ́jọ́ ayọ̀ kò lẹ́nu ọ̀rọ̀. dàdó àbí ọjọ́ ìdó àfṣe. wọ́n gbogbo ẹni tí ò bá ti lọ́jọ́ ayọ̀ ìrìnàjò rẹ̀ dàbí ejò tó kọjá lórí ẹ̀ pátá tí ò ní pa. his journey is just is just in vain. o rò pé kí ló ń wá àdàsókó lójú lọ gbọ́ lọ́dọọdún kí ló mú sunkún ó wu ayé rẹ̀ pé ọjọ́ wo náà la fẹ́ bẹ́mi náà yọ. What make Hannah to share shed tears on a daily basis? ṣùgbọ́n ẹgbẹ́. But listen. lọ́jọ́ tí ìlérí ṣẹ. On the day the promise was fulfilled. ẹgbẹ́ ó sọ̀rọ̀ <laughs> ó ní ọdún ayọ̀ wọ́n káwọn yẹn sókè máa rú ẹ̀kọ́ bọ́ mọ́ I decree. Before seventy two hours. Before seventy two hours. Bàbá ọdún ayọ̀ rẹ̀ dáyé gbé pamọ́. Ẹ̀kọ́ ọ̀rọ̀ ìbò. Lórúkọ Jésù. Ọ̀yà gbà. Oh my God. my Mọ̀ọ́kẹ́dà. Á ní ibùsùn. Ẹ̀yọ̀ gbogbo ọdún ayẹyẹ rẹ tèmi náà táyé gbé paná. mọ́ọ̀rù ọ̀kà alimusu táyàgà mọ́ọ̀rù ọ̀kà mọ́ pàṣẹ lọ́rùn jésù ọ̀ọ́yà gbà. pariwo. you shout. Papa, father. ìwọ ogun tó fún mi lọ́rọ̀ sọ. you pastor don give me faith. bàbá bóyá tiná ogun yẹn lọ́jọ́ ìṣá. ìwọ ogun tó fọ̀rọ̀ lánàá rẹ̀. tó fún mi lọ́rọ̀ sọ. bàbá pariwo. olúwa tiná bọ̀. olúwa tiná bọ̀. ọ̀yọ́ dúró. ogun tó fún mi lọ́rọ̀ sọ. tẹ́lẹ̀ mọ́ tẹ́lẹ̀ mọ́ olúwo olúwo olúwo tẹ́lẹ̀ mọ́ tẹ́lẹ̀ mọ́. sẹ́nẹ̀mọ́ gbogbogbò tó gbọ̀rọ̀ lẹ́nu mi olúwo sẹ́nẹ̀mọ́ sẹ́nẹ̀mọ́ sẹ́nẹ̀mọ́ sẹ́nẹ̀mọ́ sẹ́nẹ̀mọ́ sẹ́nẹ̀mọ́ sẹ́nẹ̀mọ́ olúwo olúwo olúwo wọ́yẹ̀ o wọ́yẹ̀ o wọ́yẹ̀ o wọ́yẹ̀ o wọ́yẹ̀ o sẹ́nẹ̀mọ́ sẹ́nẹ̀mọ́ sẹ́nẹ̀mọ́ sẹ́nẹ̀mọ́ sẹ́nẹ̀mọ́ sẹ́nẹ̀mọ́ sẹ́nẹ̀mọ́. olúwo olúwo olúwo olúwo tẹnumọ tẹnumọ tẹnumọ tẹnumọ tẹnumọ tẹnumọ gbogbo. ẹ̀yin ọkùnrin tẹ̀ wá bí ẹja ń gbàdúrà o. women that are here please let us pray gbogbo ọkùnrin tó wà lórí platform yẹn tẹ́ ń wò mí lọ́wọ́ ẹ já gbàdúrà o. those men online should please let's pray. ẹ gbọ́ orí pẹpẹ mo wà yìí bí mo ṣe ń gbàdúrà mo kàn án rántí ojú náà ti rí díẹ̀. I was praying I remembered. màmá tó bí mi ló sọ fún mi tí mo wọ nílùú. my biological mother told me when I venture into this ministry. ó ní ó ní gbọ́ ó ní gbọ́ ó ní yíká ó ní ó ló jẹ́ gbọ́ ó jẹ́ padà sí iṣẹ́ tó ń ṣe. he said listen you better go back to the, your former job. ó jẹ́ padà sí iṣẹ́ tó ń ṣe ọlọ́run pé ọ kò sí nǹkan kan. Say God call you and there is nothing padà to show for it. Padà sí iṣẹ́ tó ń ṣe, ìlé bọ́ o. He said I can't be feeding you. Ìlé padà bọ́ o. I can't be feeding you torí pé lákòókò yẹn hallelujah o hallelujah hallelujah o wo wọ́n sì wà ní federal college ní ìpètùmọ̀dúnmẹ́ guest college náà wà oṣù máa gbọ́ oṣooṣù mo máa oṣooṣù mo máa rán ìyàwó mi lọ àti mọ táàmì tó máa gbowó oṣù tó bá máa ń padà bọ̀ gbọ́ á di gàárì á di èlùbọ́ á ráìsì á ẹ̀wà ẹ sọ pé báwo náà lẹ̀wà yẹn ṣe rí ẹ̀wà tó ti sàkù ní school ah. ẹ̀wà tó ti sàkù ní àwọn aláṣẹ máa débi ta àwọn aláṣẹ máa yọ ọ̀rọ̀ rẹ̀ ọjọ́ kan táwa tán wá kí wa tán tán dé lóru ni wọ́n kàn jí mi ni wọ́n kàn jí mọ́ ní yínká wọ́n ní tí ìpè ò bá pé ọ padà sídìí iṣẹ́ tó ń ṣe o torí ìgbà tó ń ṣiṣẹ́ ó dajé lè lọ ayé ẹ̀ dajé lọ padà sí díẹ̀ ọlọ́run gbọ́ lè lè sọ̀rọ̀ mo kàn mí mo kàn mí mo mí kalẹ̀ mi lè sọ̀rọ̀ wọ́n ní wọ́n ní wọ́n ní wọ́n lábàá wọn purọ́ ni mi ní ní sọpọ purọ́ bóyá wọn purọ́ torí pé mi náà wò ń gbà yẹn kò ogun yẹn ò fún mi lọ́rọ̀ sọ. that verse does not give me say ṣùgbọ́n lè ní nkọ́ hallelujah wàá máa gbọ́ pé tọ́ pè wá ní ìwọ ni bàbá gbogbo wa o. you are father of everyone ìwọ ni kí ni o ìwọ ni bàbá gbogbo wa o ìwọ ni bàbá gbogbo wa o àtàwọn ẹgbẹ́ gbogbo wọn ìwọ ni kí ni o ìwọ ni bàbá wọn ṣùgbọ́n kò ṣeé sọ létí wọn ni o wà á ní olóhùn olè sọ̀tún wọn ìwọ ni bàbá gbogbo má ṣe bí bàbá fún wọn ni o má ṣe bàbá fún wọn ni o má ṣe ìwọ ni bàbá gbogbo wọn ṣùgbọ́n ẹgbọ́ nígbà tó kú nígbà tó kú o mi lọ́rọ̀ sọ wọn mọ́ tó lọ pé o ní padà sí kí ni o iṣẹ́ tó ń ẹ̀jìnà bọ̀. hallelujah hallelujah hallelujah a máa ń kọ́ni kan a ní ó máa ń dùn mí ó dẹ̀ ń dùn mí o ogun ọjọ́ mi kò fún mi lọ́rọ̀ sọ ó dẹ̀ ń dùn mí o bàbá wọ́n á dùn yàn ó máa ń dùn mí ó dẹ̀ ń dùn mí o ogun ayé mi kò fún mi lọ́rùn sọ ó dẹ̀ ń dùn mí o bàbá wọ́n á dẹ̀ máa ń dùn yàn èyàn bẹ sọ̀rọ̀ kò ní kí ló kò ní lè sọ̀rọ̀ ká máa pariwo ẹjọ́ sọ̀rọ̀ bàbá ìwọ́gun tó gbọ̀rọ̀ lánàá mi tó fún mi lọ́rùn sọ́sọ́ wàá máa pariwo bàbá olúwa jiná gbogbo yẹn lóde rẹ agbára yẹ olúwa jiná bọ̀ ọ̀yà jiná bọ̀ ọ̀yà Whoa! Bravo! it's better for us to pray it one more time. àṣé orúkọ èdè tí mo sọ̀rọ̀ nígbà pé ìyá mi gbódìdọ́ ọdún kan lóbi òfin ló fi lọ ṣọ́ọ̀ṣì mi mi èlò sọ̀rọ̀ àṣé òun náà wò ó lé nígbà tó dáadọ́ wá pè mí ní oní oní oní oní onídá oní onídàgbàgbà oní ẹ̀tí ẹ̀ kì í gbàgbé ọ̀rọ̀ àná. Daddy, you don't forget the words of yesterday. àṣé òun náà wò ó lé oní ẹ̀tí ẹ̀ kì í gbàgbé ọ̀rọ̀ àná ó ní mistake ni. it was a mistake. ó ní ìgbà ìmọ̀ ni ó ní ẹ̀ gbàgbé ẹ̀ mọ́ ẹ jẹ́ ká gbàgbọ́. let us pray. ẹ ẹ pè é nígbà tó gun òtí ìfúnyàn lọ́rọ̀ sọ ni o. when the ambassador just give us ọdún gbọ́. àwọn gbọ́ jẹ́jẹ́ àgbà àwọn gbọ́ àwọn èèyàn ò ka bíbélì mọ́. àwọn olókùn tí ọdún kà wọ́n ìṣe iná fẹ́ wò wọ́n wọ́n ìkéde iná fẹ́ wò wọ́n ìwọ tó fẹ́ bá wa tó fẹ́ tẹ̀lé wa bóò ní ayé rẹ ṣe rí. wọ́n ẹ̀kẹ́ ẹ̀kẹ́ ẹ̀kẹ́ ẹ̀ pariwo sá ẹ̀kẹ́ ayérayé ohun tó dẹ̀ sọ ni pé máa fi ìyàtọ̀ sí àárín àwọn tó gbàgbọ́ àti àtàwọn tí ò gbàgbọ́ wọn ẹ pariwo kí wọ́n ní ìyàtọ̀ ẹ pariwo ẹ jọ sọ̀rọ̀ bàbá olúwa jiná bọ̀ bàbá ìwógun tó gbọ̀rọ̀ lẹ́nu mẹ́ tó fún mi náà sọ wọ́n máa pariwo àbí mọ́ olúwa jiná bọ̀ bóyá ọ̀yọ́ bí ọ̀yọ́. Let's go. olúwa wá olúwa wá jọjọ gbà. please let us pray. iṣẹ́ àwọn àpòsí lórí kẹta yẹn. out of Apostles chapter three. àárọ̀ àárọ̀ àárọ̀ ọkùnrin yẹn ó gbọ́ tẹ́ḿpìlì dáadáa ló máa ń jókòó sí. he used that on the good temple. tó bá wá jókòó sí àmà sígi ni àwa máa ṣàgbé. on sitting days he started begging for alms. àárọ̀ ni a dẹ̀ máa ṣàgbé. he is a layman he do beg for alms jọjá gbàdúrà. please let us pray. wà á pè jọ sọ̀rọ̀ lóru ẹni. please speak now tonight. àwọn tó dókòó yẹn ẹ jẹ́ dìde ẹ jẹ́ mọ̀ sùn tó bá jáde kó má jáde sí i lára ẹ jẹ́ sọ̀rọ̀ ni ìwé ẹ̀mí arọ kíni kíni kíni ògbó ṣe láyé mi ṣe kíni ó yá pa iná jáde wọ́n wà á máa mí ara ń pẹ́ ẹ̀mí arọ ẹ̀mí arọ wà á máa pariwo kíni ògbó ṣe láyé jẹ̀mẹ́ mo fẹ́ dùdọ́ ẹ̀mí arọ kíni ògbó ṣe láyé mẹ́ ó yá pa iná jáde ó yá pa iná. ohun tó ṣe mí ní ni ẹ̀mí agbe. it's what i'm experienced. jáde lára mi. kì í ṣẹ̀mí tó dáa. come out of my body. ah ẹ wá bèrè lọ́wọ́ mi. now ask me. ọlọ́run ebéèlì òjò tó jẹ́ gbọ́nú ẹ̀. ẹ̀mí agbe. you speak of death. ah ẹ̀mí kéèyàn máa tọrọ. speak that makes one to beg tọrọ ni nǹkan tó pọ̀ ẹ̀mí àgbé ẹ̀mí àgbé wàá máa pariwo kí ló dúró ṣe láyé mẹ́ gbọ́ iná jáde ẹ̀mí àgbé kí ló dúró ṣe láyé mẹ́ gbọ́ iná jáde ó yà dúró lọ. back We people of calling please don't let us go. Tí ẹ̀mí yẹn bá wọlé, ọ̀dọ́n gbọ́, ohun tó ṣe mí nínú ìran téèyàn ò rí wàá ló rí. The you haven't seen, you say you you seen division. Torí pé èèyàn fẹ́ jẹun, ẹ̀yìn ẹgbọ́, ẹ̀yìn ìpè ẹja gbà. Please let us pray. Màá wá wọlé ó lọ màá ní báyìí báyìí lolúwa wí báyìí lolúwa wí báyìí lolúwa wí àwọn náà wọn máa gbọ̀n àwọn náà wọn máa gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ ogun <laughs> ẹ̀mí agbẹ́ni. the spirit of begging. ẹ jẹ́ ká gbàdúrà. please let us pray. wọ́n nígbà táwọn kan ní kó ti kọ́mọ̀ pé bí mo ṣe máa ń wá nìyẹn. ẹ gbọ́ lọ́jọ́ kan gbàdúrà mo dọ̀ ẹ̀ wọ́n wá fún mi ní ìlàjì ìlàjì kóńgò gàárì pẹ̀lú bọ́wọ́ dídí ọkùnrin balẹ̀lẹ̀ àtàlùbọ́sà mẹ́fà ọlọ́run gbọ́ ọlọ́run gbọ́ ọ̀rùbájú pé mo wà kógbó wó <laughs> ah, ìlàjì kóńgò káàrí <laughs> kò wọ́n ò fún mi ẹ pariwo wọ́n àtàlùbọ́sà mẹ́fà ah, kò sí mbẹ́ wo ẹgbẹ́rúwà sọ̀rọ̀ ẹ ah, mo wá jáde mbẹ́ mo tún rò mo ẹgbẹ́ mo tún rò mí pé ibo mo tún fẹ́ lọ mo tún mo tún wọ bẹ pé mo ní kí n wá kí n ní orúkọ Jésù orúkọ ẹja gbàdúrà <laughs> orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù yóò dà fún yín ẹ̀rí ànúgbà ẹ̀rí ànúgbà ẹ̀rí ànúgbà máa zàkàlẹ̀ bó so tàyàbà olúwa ẹ pariwo ẹ̀mí àgbẹ̀ ni èlò náà sì ni hallelujah. Pàṣọládé èló náà sì ní five hundred naira five hundred naira two hundred naira two hundred naira ẹ̀mí àgbẹ̀ni ọ̀bẹ̀ni ẹ̀ káwọ́kè. You raise up your hands ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ náà lé ní àwọn tó wọ́n ní asadi ah, wọ́n ní dadi ah, ó mọ̀ tó jọ́ mẹ́ta tẹ́ travel ni mo ní mo travel náà. dadi bin a wide did you ah, travel. mo ní àmọ́ rí inú náà. kò wá gbà eh, bọ̀ sá. bẹ́ẹ̀ ni mo ní àmọ́ rí ètí ẹ̀ kọjá ládùúgbò wa mo ní mo travel ni wọ́n ní ògùn dọ́ọ̀ta. ẹ eh, eh, káwọ́ òkè. wọ́n ti ẹ̀ lé fi lọ̀ mí mọ́ ni nígbà tí ẹ̀mí yẹn jáde wọ́n lé fi sẹ́mi ká wọ ọbẹ̀ ni pàdé mo jókòó ń bẹ̀ ẹ ẹ ká kò sí tí ò lè sọ yọ̀dà wọ́n á lójú tì í. àtọ̀ wọ́n á sọ yàn dẹ́lẹ́yà. ọjọ́jà pariwo ọjọ́jà sọ. ẹ pé ìwé mi ẹ gbé. wọ́n á pariwo kí ló dúró ṣe láyé òde. wọ́n á bọ̀ iná jáde wọ́n á yẹ jáde wọ́n á yẹ fún wa. wá wá. Wo bí bá ń bẹ láyé èèyàn yẹn a máa sáré ọkọ̀ wọ̀. The person can even beg for a car. Bẹ́tẹ̀ ti ń jáde. Na you going out? Ẹ jẹ́ gbé mi débẹ̀ o. Please give me a ride. Bọ́lá ti àwọn ọmọ sọ pé. Half time I will say no. Ah lọ nẹ́bẹ̀. That's not where I'm going. Ah gba náà bí tọ́ fẹ́ gbà wọ́n. That's not where I'm going. Ẹ tún àdúrà yẹn gbà. Repeat the prayer májẹ̀mú tó fẹ́ sọ mí dáadáa. I want to turn me to a beggar. Iná bọ́ọ̀lù lára. Fire consume it in my body. You have to shake your body. Shake your body. Shake your body. Look at me sir. What is written about you is that. Wà You be borrowing nations. Wà You be giving people money. To an extent that. Wà You be the bank of the nation, be borrowing their money. 28 o that you will never buy. shout. gbogbo májẹ̀mú alágbe. every begging covenant. iná bọ́ọ̀lù lára. fire consuming. orí ọkùnrin tó ní òun bá nínú Black Maria yẹn. the man that said he married say the Black Maria. ìgbà tí ìlú máa tú ọ̀rọ̀ ló pilẹ̀ rẹ̀. they used water for the foundation of the city that was scattered. mama bàbá wọn fẹ́ ìyàwó méjì. his father married two wives. ọmọ ìyàwó kékeré wa wà ní bóyá. and the child of the stepwa was in primary two or primary five ọmọ ọdún méje and she was seven years ọmọ tìyáálé ti ilé ní ọmọ ọgbọ̀n ọdún ìyàwó wa sọ láàárọ̀ ọjọ́ kan pé ọjọ́ tí ọmọ òun yìí bá tó dìde. that until her daughter is lifted. ní gbogbo ọmọ ìyáálé tó máa dìde. that is when the children of the first one will arrive. pé kankan ọlẹ o. that they should get the recovery. pé bí ọmọ òun ọba dìde. that if her child is not well to do. kò sí ọmọ kankan ní ọmọ ìyáálé òtí òtí. there is none of her children that be well to do. tó ní máa ń sọ ń gbà mí ìyàwó jọ. nkogun lẹ fọmọ ni. a man that have many wives that is one ọmọ orogún tó ń bímọ mẹ́rin nínú ọmọ mẹ́rin àrí ètí mutí kí orí kan ti ń ṣe àráìsà orí ti ń káàkiri àdúgbò ọwọ́ ọmọ orogún rẹ̀ ti ń ṣe rere ọmọ orogún rẹ̀ ti ń ṣe rere ní wá fún lówó oúnjẹ ẹ̀sà a sọ pé ṣe báwọn ọmọ tèmi rèé. she will say her children know where to do. ṣebí bí mo ṣe bímọ lọ náà bímọ tiẹ̀. yes. tó o bí máa ń gba nǹkan yẹn ń gbà ni bọ́ bá ti lè rí ọgbẹ́ láti dá jáde yóò rí ní burúkú lórí ọmọ tí mú kàn wá wá gbọ́ àjàjà bí màmá ọmọ yẹn bá wá sí láwọn tí nǹkan jú jáde pé ẹjọ́ náà ti bẹ̀rẹ̀ káàrọ̀ á nítorí ọmọ rẹ̀ ń fún mi ní nǹkan lójú oṣù báyìí tó bá jẹ́ pé ọmọ rẹ̀ rí bí ọmọ children are. She will not be bragging the way she is ẹnìkan ni ó gbàdúrà. somebody should pray. ẹ má sàlẹ̀ kàpá tó ìgbà tí mama, yẹn wá ṣe pé òun wá iṣẹ́ ní federal nígbà tó parí ìwé. he was employed by federal government when he was through with his education. yóò wá lò oṣù mẹ́ta. he is supposed to spend three months ó tó di pé yóò. before they will start him. yóò gba salary. before you start his salary. ọwọ́ àdó oṣù kìíní. first month oṣù kejì. second month oṣù kẹta wá ọjọ́ méjì tí wọ́n sanwó oṣù. it remain two days for him to be paid. ní wọ́n ní wọ́n jí nǹkan gbé níbi tóun ti ń ṣiṣẹ́. and the rock where he was working. pé ìwọ lọ́dẹ fẹ̀rẹ̀ retí ojú oṣù mẹ́ta. and he was a newcomer he was among the suspects. ẹ má gbàgbé ọ̀rọ̀ tó tẹ́lẹ̀. don't forget wash your uttered pé kò sí ọmọ kankan tí ó dìde. nobody will be well to do. àfi bí ọmọ tó ń bá kọ́kọ́ dìde. unless our child break the record. ọmọ tẹ́sí ó dìde nígbà tóun bẹ̀rẹ̀ ẹsẹ̀. and when he started working that was when she was in js one. shout. lábẹ́ àjàgà tí òbí mi kó mi sí. under the yoke that my brother put me. iná já mi gbà. fire attack me. iná já mi gbà. fire attack me. ìgbà mẹ́ta lẹ́yìn gbàdúrà yẹn. you pray about it three times. lẹ́yìn yẹn màá yí àdúrà yẹn. after that I will change the prayer. àdúrà kan bẹ tí olúwa ní àgbà. there is one God say we should pray about. o gbọ́dọ̀ jókòó. you must not be seated. o ti gbọ́dọ̀ dúró. or be on your feet. ọ̀n bọ̀ I be right back ẹ gbàdúrà lórí àjàdá. pray as touching the yoke. òbí mi lóru ọmọ rẹ̀ fáwọn tí ọ̀dọ́ ọmọ dúró. some parents reported their children to those that were staggering them. A lady looking for husband. thirty years She got thirty years no man. Ó thirty two She got thirty two years no husband. Ó thirty five She got thirty five no husband. Ó She started crying. Bọ́ wá ń I was praying. God said to me. That the friends of her mother they were the one that stagnated her. Because when she was employed, her mother went to meet her friends. How about your children? And they ah, said no, my child is looking for a job. My daughter is employed. Ìgbéyàwó ló Now she just want to get married. Màmá onípatí sì ni. And she's the type that is party free. Her friends put a stop for her life. I said, where you are? There was a mark on her. She will not be crying. If you ask her why you crying, she said she have no husband. And they put even mark on her ọjọ́ kan ọwọ́ adébó ní sọ fún màmá rẹ o. don't tell your mother. torí mama, rẹ o láṣìírí tiẹ̀. because she is not security. má sọ fún màmá o. don't get her informed. wàá bá mi bàdàn. come to Ibadan. mo wá kó ìrántí ọlọ́gbọ́yá méje. I have seven ministers of God. àwa ń gorí òkè méje. we went to seven mountains. tá ti dórí òkè kan. on getting to the east mountain. I will tell them to fetch water there. there is on that mountain. màá ní ká gbàdúrà sí. they should pray to it. yọ lọ she go yóò gbé omi lọ yóò wẹ she usually take a bath seven ministers of God. àtúgbé mọ́tò rẹ̀ á she follow us. owó is problem wo onímọ́tò ṣùgbọ́n kò sọ̀kọ ẹni tí ọ̀sọ́kọ bó lọ bó sì wá ibi ìyá rẹ̀ kó sí nìyẹn. that was how amada got that. ẹnìkan náà ni kò sọ̀rọ̀. somebody should àjàgà tí òbí mi kó mi sí. the yoke that my parents put me iná mi mi mọ iná mi ó yá já mi gbà. I jack ó yá já mi gbà. I jack ó yá já mi gbà. I jack torí akáyẹjọ. a womanizer. wọn a máa enjoy láàárọ̀. they will enjoy in their early stage but they don't have good yeah. old age. wọn alẹ́ wọn kì í wúwà òkè. they don't have good yeah. old age torí wọn kó mi ìjọ ni. because they have many wives. so Gideon náà wò gbogbo ọmọ seventy tó lọ́lọ́. he lost his seventy children. ọmọ seventy. seventy children. ó lọ lọ sí. they die. Solomon ìtọ́ náà wò. Solomon that tried it. kò ní ọmọ mọ́. he had no child ó ní mental problem He had mental problem at the end of the day. tòwó mi sà tọ́lọ́mbà yan tó bá jẹ́ yọ̀kan náà ni èso ní lọlé àlè tó ń dárọ tó ń fọpọ́ gbogbo pé ibi iṣẹ́ ni. iṣẹ́ rẹ̀ fi láyé ìdájọ́ pé tí wọ́n ké place. tọ́wọ́ ní àlè mọ̀jú tẹ́ wá pé ọ̀wẹ́ ẹ̀wẹ́ láti láti tó olódò ọ̀pọ̀ and you ask why you no come home last night that you were in the traffic you slept there overnight. ọjọ́ fọgbọ́n kù. you better apply wisdom. kọ́ ọ mọ́ bá kóra rẹ sí wàhálà tí parí ọkàn. for you not to put yourself in a problem that you will not be able to handle. ilé odò ọ̀pọ̀ látàlẹ́mọ́júmọ́ ọkàn ibi tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí òfin ní gbádùn alẹ́ ni pé àwọn ogun yẹn máa jáde wá agbára. those strivers they will go out to seek power. ibi eléyìí wá agbára lọ yóò yàtọ̀ síbi tẹ́lẹ̀ ìwà agbára and they will go to different places. báwọn kan bá wà lọ ní olúwa. if some goes to the Lord. àwọn kan wà lọ sínú òkùnkùn. some will seek their own power from darkness. àwọn kan wà lọ sínú òmùlẹ̀. some will take oath. àwọn kan wà lọ sínú àjẹ́. some will venture to witchcraft. àwọn kan wà lọ sínú ògbóni. some will go and venture into lord. and some will embark on confessed religion. let me explain. wọn ní dágbára wò lára agi. they will not test their power through the tree. but they will test their children. ọmọ rẹ sì lálẹ́ rẹ. and your children they are your old tó nígbà tí wọ́n bá sì ti fèsì àwọn ọmọ. and if their test e, orogún eléyìí ọmọ bọ́ orogún eléyìí jà. they will be fighting their children. bá ní pé wọ́n fẹ́ gbọmọ lọ́wọ́. if this one realize they want to kill their náà jáde yóò wà gbára lọ. going to go out and seek for power. ẹ parí wo obìnrin tí wọn náà ń káàkiri. you man that you are going around. o ti bímọ fún bàbá mẹ́rin. you have children for four men. o tún kọ̀wé wá pé ẹ bá ń gbàdúrà sáwọn mẹ́ta. and you are saying help me to pray about three. wo ó ní di wòlíì onímọ̀rìwó ọ̀dà torí gbogbo ọmọ tó bí tó gbélé tó lọ ìyàwó ti dẹ. your children want them to be tortured. kò sí kò sí orogún tó fẹ́ tọ́jú ọmọ bí ọmọ rẹ there is no right but i will take children if you see a star take your children ọjọ́ tó bá bá sakọ sí yóò fi àdàbí dọ́mọ dúró padà. if she misbehave she is going to use her leg to stagnate him or her olófin lé fáwọn tí wọn màmá wọn tọ́jú wọn tí wọn tọ́jú pé orogún lọ tọ́jú wọn. that's why it's bad for those that don't want to take care of when they offend step mother even if she doesn't àdàbí bíyà rẹ̀ bá gbé ọlẹ̀ tọ́jú pé mi mọ̀ tọ́jú ẹ̀ unless I wasn't the one that took care òkè ọmọ pé ọ̀rọ̀ lágbára ni. don't you know what is powerful. so abiyamọ kọyìn abiyagba ni wọ́n ń pe àwọn èèyàn àwọn abiyagba nu so àwọn èsè abiyamọ tó bá jẹ́ abiyamọ sáà It is the border. Whatever you are facing in matrimonial You have to face the battle and win the battle. O gbúdọ̀ dojú kogbó náà kò sì ṣẹ́. Tọ́ ọba ti lé sẹ́. If you cannot conquer it, you will live by children to find. They are your old age torí nǹkan méjì kan lẹ́ka ló kún gbọ́dọ̀ àdánlé ọkọ torí kọ́mọba kọ́mọ sínú ogun ni ìwọ wa lóò lé dúró ó lóò lé dúró ní sùúrù lẹ́yìn ọgbọ́n lọ́n lọ ọlọ́n sógo pé bórí bíríjì rẹ̀ bá kó mọ́tò lè padà sàmúlòkọ ọdún àkànrán nù ẹ̀kẹ́ bẹ́ẹ̀ bá ti pe Jésù. What's God name of Jesus? Àjàgà tí òbí mi kó mi sí. The yoke my brother put me to. Iná Olúwa. Fire of the Lord. Dá mi gbà. I tag me. Ojoojúmọ́. You know Olúwa wá! amakanjo ni oṣù mẹ́fà ló ń gbé ọmọ lẹ̀. a woman said she dropped her baby when she was six months old. ọlọ lé ọmọ má yọ ọkọ rẹ̀ lọ. she gave the baby to her mother-in-law. bọ́lá ó sì mú. by the time God was praying that. ọ̀rọ̀ kọfẹ́ débi tí ọ̀rọ̀ ọmọ bí. she has no husband let her know of giving birth to another child. <laughs> yẹn lóluwo ṣeun o <laughs> so ọwọ́ àpàdà wà bọ́ máa ń jẹ́ òní pé wo. she went back to me the radio that day. mo fún ọ di ọ̀la. I give it to tomorrow. tọ́ọ̀bẹ send owó lọ́la. if you don't send money to me tomorrow. if I should give you parental cause your life will be destroyed. That cause me. That my mother said she will place parental curse on me. Tell her to curse you. Already. E-, mo wá ní pa send the number àwọn send the number to me mo wá ní ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta ẹ̀pẹ̀lẹ́ I greeted her so ẹ̀yin lẹ́pẹ̀tẹ́ lé sẹ́sà so you want to curse her. ẹ̀yin tẹ́ gbọ́ máa lóṣù mẹ́fà. you da drop her when she was six years. ó ní wọ́n ti kọ̀ọ̀kan fún yín mo ní mo ti gbọ́ ẹ wá lẹ́sìn pé ẹ sábìámọ̀ you are not a good mother o lè níyí you are a thief ibi ẹ̀ ṣe sí níbẹ̀rẹ̀ jùlọ you want to read where you did not sow ẹnìkan ni ó pariwo sọ. somebody should shout. ọwọ́ olórogún. the library. end. jáde lára. come out of my body. ọwọ́ olórogún jáde lára. jáde lára. end. ọwọ́ olórogún. adversary end ọwọ́ olórogún library ẹ̀ ọwọ́ olórogún adversary ẹ̀ jáde jáde jáde ó. say what? ọ̀yàwó kan bàbá mi fẹ́. my father have just a wife. ẹ̀yin tẹ́lẹ̀ náà ẹ ṣe à program. you know share this program. a ní olórogún ẹ̀bùn. we have rivals of gifts. olórogún ẹ̀bùn wa. We have rabbi of gifts. Èso nìkan ni. Is he the only one? Ọlẹ́bùn báyìí. He is gifted. Ọlẹ́bùn báyìí. He has to be gifted. He is not prayerful. Wọ́n sọ di lẹ́wọ̀. They went in. Torí wọ́n ti ń jealous ẹ̀bùn rẹ̀. Because they are jealous of his gift. That why? Is he the only one that is alive? pastor yẹn ó lẹ ó ní wọn invite òun síbi ìsọjí he was invited to a crusade ó lẹ ní invite òun sí dìbò ó ní mo kó ẹ̀bùn ara yín lọ. he said I hereby take up your gifts. ìyẹn ní kíni. is that what you mean. ó ní ó sì tún dìbò lẹ́ẹ̀kejì. he hugged me the second time. ó ló ń gbọ́ pé má jẹ́ ó dìbò lẹ́ẹ̀kẹta. don't let him hug you the third time. tó bá dìbò lẹ́ẹ̀kẹta yóò kó lọ o. he is going to take it all. ó ti mí ni ẹ kó tó invite yẹ. I actually have you plan for him before he invite you. ọwọ́ afẹ́ yẹn wá ti dànù pé kíni. you push him away what do you mean. ó kò kíni. you want to take what dèdèdè ṣe nu ni. is that how you take it. orogún ẹ̀bùn wọ́n gbé odidi rédíò ìrántí ọlọ́run bàbá wa kan ní olúwa wọ́n gbére ní orí òkè lọ́ba àwọn pásítọ̀ bóyá méjì àbí mẹ́sàn-án lóko wọ́n sì lórí òkè kan wọ́n sì pé pé lágbájá ìwọ là ń pè yí o torí àwa méje la wà mí pásítọ̀ lágbájá pásítọ̀ ó ti dàkọ̀ gbogbo pé wá ìtọ́jẹ́ pé ìwọ nìkan làwọn èèyàn invite dábàá débi pọ́sà rẹ ni dábàá débi pọ́sà rẹ ni pé iṣẹ́ rẹ là ń ṣe ń bì láti jẹta wọ́n wá kú rédíò and they took a radio there they put battery there. wọ́n wá túnú ẹ̀ sí tẹ̀sán kan táwọn èèyàn máa ń gbọ́ and they tune people do hear wọ́n wá bo and they bury yẹn mọ́lẹ̀ the radio bí ọjọ́ tí rédíò yẹn bá ti ṣiṣẹ́ kú nínú ilẹ̀ ọjọ́ yẹn ni ẹ bò lára rẹ̀. that is when his gift should vanish. ẹ kẹsà orogún ẹ̀bùn nìyẹn o. that is rivalry of gifts. ẹnìyẹn kàn rí pé mọ́tò márùn-ún. he was having five cars. mọ́tò márùn-ún lọ. he lost it all. wọ́n máa fẹsẹ̀ rìn. and he started tracking with his legs. mọ́tò márùn-ún. five motos. ẹnìkan ni kò ké. somebody shout. ẹnìkan ṣoṣo ni kò ké. somebody should shout. orogún ọwọ́ olórogún. the hand of adversary. jáde lára mi. come out of my body. jáde lára mi. come out of my body. jáde lára mi. come out of my body. jáde lára mi. come out. ojoojoojoojoojo. ọlọgba store ọwọ ajá ọjà bẹ. she uploaded goods to Lagos. wọ́n wá jẹ ọjà ní stone kó láti ní stone kó. goods to her shop. obìnrin kan wà lọ́ba pé. you man want to meet her. táyé ọmọ sí is something wrong with you. níjó ló dénú ọjà yìí. why you dey move to this market and you are not good. ní problem oyin. is that what's the problem. ẹ gba sọ́ọ̀bù èmi gba store. you have your shop at hand after all we are selling what we are oṣù yẹn ló bẹ̀rẹ̀ àìsàn. that very month she fell sick. ó sì lu ọdún méje nínú ilé. and she spent seven years at home. láì jáde. and she was ready to go out. orí ẹni gbogbo tó nírun lé. she lost everything she had done her secret when she lost her social security. she was not working around. rìnrìn káàkiri ẹnìkan sàmì. somebody say amen. gbogbo ẹni fẹ́ torí ògo dá ogun lé. those that want to stagnate because of the glory. lórúkọ jẹ́ ọlọ́run kò fi kú sàwárí. masali kapa ha ọwọ ọwọ ajáde lọdún keje. after seven years he was looking for work. wife working as a maid. ọwọ wọ sọ́ọ̀bù kan lókè. she went to the shop. àti ẹni tó bá jà yẹn náà ló ní sọ́ọ̀bù tọwọ́ lókè. the person that she called to was one of that shop she said she wants to work for him now the person said. Ìwọ kọ́ ni obìnrin kan báyìí. I know the woman that she described as she said yes I was there before. Ah, lọ rántí jọ́sọ̀ fún mi lọ́dún. remember the day you abuse me seven years ago. Is there supremacy now or not? pásítọ̀ kan wà báyìí. a pastor ọ̀kan wà báyìí eléyìí kan wà báyìí church yẹ kún. his church have many members. church Ele ti ń bẹ bí kò sí yàn kan ọwọ́ àwọn àgbà pé kìlọ̀ fáwọn èèyàn rẹ wọ́n pààkì mọ́tò sọ́dọ̀ mi má jẹ́ ń di pẹ̀lú ẹ o ìyẹn wá ní kí ni problem ẹni pé mo ní pé ológo ẹ lógo kí wọ́n ní problem ẹbí mi lẹ ẹni nínú mo ní nínú ah, ọlọ́dàmọ̀ ó ní òfin tẹ́sí ìkànjẹ ẹ̀ bàbá yìí ẹ̀ bá fi àlọ́run and he was struck on his throat. wọ́n dẹ̀ ṣe operation. he was operated o sì lè jẹ mọ́ o sì wà bẹ́ẹ̀ ọdún kìíní ọdún kìíní ọdún kẹta. first year second year third year. so kò lè sọ̀rọ̀ mọ́ ní church. he couldn't orí àìsàn ló wà. he was sick. gbogbo ọjọ́ sì tún kò sí nǹkan kan mọ́. he had nothing. he wan da inú church sùn. he was sleeping in his church alone. ìjọ àjùmọ̀jọ́ di ijó tiẹ̀ tí n bá ní obèrè agbára ayé ìkún fún ìwà ìkà. This word is full of wickedness. o ò lè ọ wo o ò lè sọ ẹni tí ó dìde lọ́la tí ó tó fẹ́ bọ̀ jagun. You cannot predict the person that wants to wage you against you in the nearest future. ọwọ́ rẹ tí ó bọ̀ tó fẹ́ bọ̀ jagun lọ́la ó lè wà nínú àwọn tí ń tẹ̀lé ọ lẹ́yìn lónìí ó lè wà nínú àwọn tó mú dání lónìí ó lè wà nínú àwọn tẹ́ ẹjọ́ tọwọ́ bẹ lónìí ó lè wà nínú àwọn tẹ́ ẹjọ́ wọlé tẹ́jọ́ jáde ó lè wà nínú àwọn tí ń bọ̀ palẹ̀ ẹrù Tidy up your things so anything can happen tomorrow. kò sí tí o lè ṣẹlẹ̀ lọ. ìwọ ni kò dira lẹ̀. but you should be well set. olódodo. The righteous man. Wọ́n gbàdúrà ṣáájú ọjọ́ ìbí. Pray before evil days. Tó o dira lẹ̀ ìwọ náà kàn dúró náà nígbà kò fi kankan. Is there no problem? Àwọn tó sì fẹ́ ṣiṣẹ́. Those that want to do this work. Ibi tó wíìkì sí ni wọ́n ti dúró. They want to attack you through your weak points. Olórogún. Rivals masali kapa tó ọwọ́ ń jẹ láàárọ̀ ọwọ́ á mu tíì báyìí ó ti ní mu báyìí ní máa mu ọwọ́ àbùtì yìí ọmọ mu lẹ́yìn ọdún ọwọ́ àbùtì ọrọ̀ wa láwùwà. his throat was clear. gbígbà tí omi tí wọ́n bá da ju ìfami sínú odò tí ìyẹn kan lọlẹ̀ ó tún wọ́n lọlẹ̀ ọba kú mu tí ọba lọlẹ̀ mọ́. he took the tea. Hmm. o mọ̀ nílé sọ̀rọ̀ báyìí bẹ́ẹ̀ ni pastor opposite dé the pastor báwo ni how are you. sáàjúra wa lọ àbá àjúra wa lọ báyìí. is there supremacy now or not. àbí ká tó yẹra wa wò. or do you understand each ah, other. ó ní ẹjọ́ ẹ á yẹra wa wò. don't do that. ẹ jù lọ ẹ yá mi lọ. you are above my mother. ẹ ọwọ́ olórogún jáde. the lord of the bible kọ́ dira. just get a sense. ọ̀rẹ́ tó mo wọṣẹ́ lè di báàgì pẹ̀lú àwọn kọ̀líìgì ẹ láti lé ọ. your friend that you took to where your work came actually conspire against you to get inside. side kò sẹ́ni tí ó lè yí padà. torí èèyàn ní sà. because he a man. ṣùgbọ́n bá ọba dira. you are not saying. àbúrò ń dẹ́ ẹ̀gbọ́n dúró. these days. ẹ̀gbọ́n dàbúrò dúró báwo àkùbọ̀ ọba ti lè dira báwo àwọn akọ̀ tó dira tó tó sí kankan ẹ̀sà gbogbo ẹni tó rí tí ń rìnrìn àjò ògo lọ tẹ́ ń já wálẹ̀ lẹ́ẹ̀kan náà ó dira ní bàbá náà pé kò ṣe ríra ìyanu ló kún fàdúrà tí ń bẹ̀rẹ̀ agbára ọlọ́run tí ń kún fàgbára ọlọ́run bọ́ ọba ti ń gòkè lọ gbọ́dọ̀ kan gbọ́dọ̀ agbára ọlọ́run bọ́ ọba ti lágbára ọlọ́run bọ́bá jẹ́ pé ògo lọ kàn àwọn tó lò lé tùgbé ìdíra rẹ ní òmù káyé ọgbà òlókè torí àwọn tí bẹ lókè ọfẹ wá àwọn tó fi lẹ wọn fẹ́ dọ padà káwọn ọfẹ kọ máa pàṣẹ lórí àwọn àwọn tẹ ẹjọ jẹgbẹrí ọfẹ ọlọ àwọn tó wá mọdá ní pé ẹjẹ àjọ gòkè fẹ́ rí ọbọ wọn rò pé báwọn bá jẹ ọbọ làwọn fi lè rókè gùn lọ. once you fall they will be able to ascend ẹ gbàdúrà yẹn lẹ́ẹ̀kan sí. na repeat prayer one more time. ọwọ́ olórogún. the hand of rivers. ọmọ yẹn tó kó débi tó ti ń tajà. do you know how much. èlò lókun náà rẹ báyìí. how much do you have now. orogún òwò. orogún òwò. business rivers. èlò lókun náà rẹ báyìí. how much do you have now. ọmọ yẹn tó mú débẹ̀. orogún ẹ̀bùn wà. We have rivals of deep. Orogún ìṣerere We have that of prosperity. Ẹlòmíì kọ́ ilé ńlé. Some build house. Ó sí ilé kan ni wọn ò jọ kọ́ mi nù. I don't allow you to be build other one. Ìwọ náà. That you. Ọmọ alágbèjà. You child of the person. Òpìtàrẹ́ sí ilé pápá. How come? Níjọ́ náà ló travel náà. Why did he travel? Orogún ìṣerere. There is rivals of prosperity. Masali kapa yama. Baba. Ẹnìkan náà ni kò gbà. Somebody to pray. Ẹ̀kan tó kù fẹ́ tó àgbà yẹn gbàdé. Ìwọ owó olórogún. You ruffians. Nínú aya nínú ayé mi. In my life. Ọyẹ jáde. Come out. Àròkọ olórogún. The message of rivalry. Lára mi. In my body. Jáde. Come out. Oyè oyè. stand up. láàrin ọmọ tí ń tó ògbé tiẹ̀ pẹ̀lẹ́. wòmí tó o bá ti pe jésù lẹ́ẹ̀kan ṣoṣo bí ẹ̀mí mímọ́ ọ wà máa lọ káàkiri ìwọ ọfà àìsàn. you are of sickness. ọya jáde lára mi. come out of my body. kí ni mo ní kó ṣe. jáde. ọfà kí ni mo ṣe. ọfà àìsàn kí ló ń dúró ṣe. jáde. jáde. jáde. jáde. 감사합니다. bari jáde bari jáde bari jáde dáadáa mi ọkọ àti ọkọ àti ọkọ àti jáde jáde jáde wo Dio I saw that. Sickness is not good. Wo Mister, Look at me sà. Those that are able. If they break. Say we have shorter night today. Ẹbí ẹni orí been eh, ready. A máa sọ pé why. I say why. Aago méjìlá. That 12 a.m. You go and check time. A ti sùn tán pẹ́. A wá lọ wá and ten minutes after twelve. it's ten minutes after twelve. abago yóò ṣiṣẹ́ ni. is this one not working. yóò tó lọ wò mí. you go and check another one. why. kò ní àlàáfíà tí ó fi gbádùn ayé. he doesn't have standard to enjoy his life. oògùn lẹ́lòmíì fi ń gbéra. some they are living on drugs. ọ̀rọ̀ tí dọ́kítọ̀ ti sọ sáyé ẹlòmíì báyìí. why doctor alter some people's life. inú ìbànújẹ́ lẹ́lòmíì wa. some are presently sad because he was giving bad message. it is here. what is happening to you. ẹ bọra ìsàn ni o. that is a bad sickness ẹnìkan ní ọ̀pọ̀ ariwo ìgbà mẹ́ta la bá gbà we are going to pray about it three times. dùn sójú kan. don't be stagnant. wàá máa káàkiri. be walking around. ọ̀fà ìsàn náà. arrow of sickness in my body. jẹ́dẹ̀. come out. Oh yeah. pàṣẹ dáná àmì dáná àmì ló kéré ìwọ pàṣẹ sínú ayé mi jáde jáde dáná àmì ọpàṣẹ ọpàṣẹ ọpàṣẹ ọpàṣẹ ọpàṣẹ dáná àmì lórúkọ Jésù ọpàṣẹ ọpàṣẹ dáná àmì lórúkọ Jésù ayé mi rẹ ayé mi rẹ ayé mi rẹ ayé mi rẹ ayé mi rẹ ayé mi rẹ ayé mi rẹ ayé mi rẹ ayé mi rẹ ayé mi rẹ ayé mi rẹ ayé mi rẹ. báyìí mi lọ lórúkọ jésù ọ̀pọ̀ dára mi jáde jáde jáde jáde jáde lórúkọ jésù yóò pa ẹsẹ̀ láyé mi jáde jáde lórúkọ jésù máa ń jáde máa ń jáde ọ̀pọ̀ ẹsẹ̀ dára mi jáde jáde jáde jáde jáde jáde ọ̀pọ̀ ẹsẹ̀ dára mi máa ń jáde máa ń jáde máa ń jáde. dára lórúkọ Jésù ọba ìsìn ọba ìsìn dára jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde. ẹlẹ́ẹ̀kẹta la fẹ́ gbà yìí. this is the third time. mo ti sọ nípa ọmọkùnrin kan tí wọ́n ta lọ́fà ní èkó ní Mushin. I told you about a man that was shot and narrow at Mushin Lagos. bàbá tó ẹ̀dì ìjọ ti kú. the man that headed church was there. wọ́n fi mo ti sọ́rí. I have told you about like four times. online wọ́n fi evangelist tí ń tẹ̀lé bàbá yẹn ọmọ kékeré. the evangelist very young man. wọ́n fi jẹ pastor in charge orí ìjọ yẹn. they made him the pastor in charge of the church. ọ̀rẹ́ bàbá kan máa ń wá. one of the man's friend orí ọ̀tà ni ó sùn sí. when we have vigil this way we go and sleep on the altar. a kà máa rán. and we snoring. Bọ́ba ti dago márùn When it is five a.m. A lọ rẹ̀ tí ń dá. How much is the offering? Ẹ bá ń kó five thousand. Let me have five thousand. Ọmọ yẹn kàn sọ́njọ́ kan ni And the boy. Èwo tí ẹ ní. Why? ọ̀rẹ́ ẹwọ ọ̀rẹ́ yín lẹjọ mójú ara yín o. your friend that you know is there i just want to work for god you be snoring after beginning say the man said exercise patience after i church as well he went out. Ewo wa mú kò ju oṣù kan lọ léwo. After a month he had boils. Ewo so ní gbogbo ara rẹ̀ báyìí. Boils were all over his body. Ewo wa lérò ewo òtù. He doesn't sleep. He was unable to sleep. Ó ti wá ó ti wá gbẹ. He was pale already. Kò sí tí ò tí ń lò He had used everything. Ewo ọ̀lọ́. Ọlọ́run wa ní. God said. Bàbá ló ta lọ́fà. It was the man that shot him an arrow. wọ́n ti wo mí sà. Look at me sir. Ogun tí wọ́n dá ìgbà àtàkókò fún ti ń bẹ lára rẹ̀. The battle that have appointed time that is your body. Ta ló sàmì? Who have amen to say? Ogun yẹn bá iná jáde. The battle is sacrificed. ọwọ́ yẹn sókè. lift up your hand. ọfà. arrow. tí ayé ti dá ìgbà àtàwọn kò fún lára rẹ. in your body. ni ó sàn. who have been meant to say. ó bá ilé jẹjẹrẹ náà. ọjọ́ tí àìsàn ṣe èèyàn kọ́ ló bẹ̀rẹ̀. the day somebody's life. ọjọ́ tí wọ́n dá fún ló pé. it was the appointed time omi ń ọdún mẹ́fà lára èèyàn. some expect six years. omi ń ọdún mẹ́jọ. some expect seven years. omi ń ọdún méjì. some is two. wọ́n wá ní wọ́n detect kankan. they they discover something. wọ́n lè ní cancer. wọ́n lè ní kinní kan. or something. gbogbo tí ń jẹ́ àìsàn. all are discussing this. òní jẹ́ ìpín rẹ̀ láyọ̀. kò jẹ́ ìpín ọmọ rẹ kò jẹ́ ìpín ọkọ rẹ kò jẹ́ ìpín aya rẹ. ọ̀sàìsàn. he fell sick. mo wá olúwa ní bàbá lóde. God said it was the man that tied him. bàbá ẹ wá. daddy come. bàbá wa wá. he came. àwa pàdé. bàbá ọmọ yìí. this boy. kì í sọ ọmọ gidi o. he is a bad fellow. bẹ́ẹ̀ tí ń wo yìí ẹranko ni. he is an animal. kọ́fà èèyàn ní ń bẹ lára ẹ̀ just have in my evening. bàbá ni ẹ ẹ bó ṣe wà yìí. as he is. tọ́lá yìí pé mo rẹ́ni tó lè bá ń wá ọ̀fà tí mo rọ́ọ̀fà kì í ti ta àti pẹ́. if I can look for a good arrow I will have shot him since. bàbá ni ẹ mu ni ọdún a. I say yes. ọmọ yẹn sọ mọ ọmọ náà dáná náà kọ lẹ́nu ọ̀kọ̀ọ̀kọ̀ mọ̀rọ̀ sọ ó gbọ́ bàjẹ́. he doesn't know how to talk. bàbá ni fi ilẹ̀. the man said it's very big. what will happen to him is already in his body. bàbá ni dadi. the dadi. olúwa pé àìsàn tí ń ṣe yìí. his sickness. ó lè kú o. He can actually die. Pé bàbá sì kú. If she die. Ó lè bó ọ̀rẹ́ yín jẹ́ o. He can dent the image of your friend. Kẹ kẹ ẹ̀yin lẹ lè mójútó ọmọ ìtí ẹ̀dá. You are the one that can take care of him for him to be okay. Ó ní sọ ni pé mi ni mò ń ṣe. He said, are you accusing me that I'm ah, behind this problem? Ọlẹ́yin kẹ̀. I said no. Abiyamọ ni yín kọ̀ sí abiyamọ tó dáa tó yín. You are a good father. There is nobody that is as good as you are. Ẹ dáa pọ̀ o. You are so good. Ah. Ó ní kí wàá ní àbúrò wọn ni. He ah. said, so what are you trying to tell me, daddy? Ah, Àgbẹ̀ wà lọ́jà. Orí ọmọ tuntun ọ bẹ́ndì o ẹ̀yin lẹ́lẹ́ mọ tí sọ olúwa wípé ẹ̀yin lẹ́lẹ́ tẹ́ àná ó ní rárá o. he said no. ọba ọba yọba ni. after what i said. ọ̀dà tí ọba gbádùn. it is going to be okay. nígbà tí wọ́n ti ń pe nàìjíríà ní nàìjíríà. since nigeria got her independence. fẹ́ẹ́ lè gbogbo owó tí wọ́n ná láti gbà yẹn dì sí. can you get me every currency they spend since then. o ní láti gbà wọn ni ẹ. since nigeria got her independence. fẹ́ràn tí mò ń sọ báyìí. you can see what i'm saying. sẹ́ẹ̀ mọ̀ pé ọlọ́run ò ní ṣe nǹkan kọ́ mọ́ fà yọ ọpẹ́ lẹ̀. Ọlọ́run ti parí everything. God has paid everything. Ẹ̀yin lẹ ti wà láyé ń gbà. Ẹ̀yin náà lè wọ́wọ́ nǹkan. You are the one that can get the money. Ẹ kàn calculate tó bá jẹ́. Calculate it. Táwo fún yín lówó bàbá. I will just give you the money. Ó ní òjò àtọpọlọ burúkú mo lọ́wọ́ ah! àtọpọlọ burúkú. Nígbà tí ìmọ̀ bi tí. Ẹ̀yin gbà yẹn bẹ́ẹ̀ ni àwọn ló ti wà láyé ń gbà. Àwọn ló lè mọ ọ̀nìní. Àwọn ló lè mọ tọ́rọ́. Àwọn ló lè mọ náí. Irú àwọn láre yóò ti kí ọ̀nìní tọ́rọ́ èèpìnì nine pound sílẹ̀ kọ́bọ̀ tó wọ́n wá ní. he said. ó ní ọ̀sán àfẹ́ sọ mí lẹ́nu. you want to give me a bad name. wọ́n wá yá wọn ní ó ní ẹ wo ó ní ọjọ́ wednesday lọ́jọ́ òkú rẹ̀ máa. he said on wednesday that is when he would die. ó ní bó ṣe wà as he is. ó ló kù bí ọjọ́ méjì sọjọ́ mẹ́ta. he served two or three days left. ó ní ọjọ́ tó kù tí ó jáde that is when he would die. ó ní ṣe bí ń lẹ́nu sí mi ń jò ní. he was bragging at me that day. lẹ́yìn àánú rẹ̀ rọ̀ kalẹ̀ báyìí lórí ọ̀tà ni ó ti gbẹ. Now he was looking so pale on the altar. ó ní ẹ wá wò ó. he said look at him. yóò bá gbádùn. he is going to be okay. bó la ti lè rí tó aláboyún. where can we get urine of a pregnant woman? ìyàwó rẹ̀ ní oyún bẹ́ẹ̀ lára mi. he just said I am pregnant. ìyàwó bá fẹ́ tọ̀ bàbá wa ní ah, mo lọ tọ̀ wá ó ní oyún oh, ẹ̀jẹ̀ ń tọ̀ báyìí. let me urinate now. ọba tọ̀. she did so. bàbá àgbà gbẹ̀kẹ̀ náà ọ sọ̀rọ̀ sí títì lọ́ba bù sílẹ̀ mu. ẹni bó ṣe fẹnu sẹ́wọ̀n bọ́ọ̀yì yóò sùn kò tí ì sùn fóṣù kan nígbà tó bó ṣe bù sílẹ̀ nu ó sì sùn lọ síbẹ̀ ìsìn àrùn. he started snoring. gbàtà jíjíjí dín àrùn. why we try to wake him up I went home bí owó ṣe lé náà lọ wọnú padà. those boys dried up. ó dẹ̀ parí màdá. and they disappear. baba gbadu. he became okay. ó ní tọ́ba tó dijọ́ mi kò tó lé mi. nígbà tó ma wá di bí ọjọ́ kẹta. after three days ọba kọjá lọ bàbá yà I was passing by then I found there. where is evangelist. wọ́n ti lọ. I was told that he is gone. mo pè. I called him. hello. hello. mo lọ wà. where are you at. ó ní ta ni mo ní. he said who is that. ta ni òwò nọ́mbà mi ó ní mo travel. he said i travel. ó ní mo lọ lọ. I said where did you go. ó ní mi ò sí Nàìjíríà. he said I'm not in Nigeria. mo ní mo lọ wà. where are you. ó ní mi ò lè he said I cannot describe the place. mi ò lè I cannot describe the place. ó ó lè bó. what do you mean by that. ó ní mi ò sí lé he said I'm not around. mo lè èmi mọ̀ ní. àìsàn àbúrò wọn ó ní dáàdi a máa will talk later. mi I cannot tell you who I am. mi no. Ah, he said I'm not Nigeria I've travel out. so ní visa tẹ́lẹ̀ ni. They don't ask me bye bye. títí tẹ di alẹ́ tẹ dọjọ́ kẹta kọ̀ ọ́nù fún mọ̀ kí ni sọmọ yìí. what is happening to this boy. bó o tó bí ọ̀sẹ̀ náà nọ́mbà ẹ̀ wọlé padà. It went through. What is happening to you? Where are you? I beg him. Don't tell anybody. I'm just telling you. I'm at Mowe. What about the church? The God is no more there. Ah. Gbogbo ẹni tí ń sọ ọ̀tọ̀ fẹ́ mú ọ. Those that monitor you are also apprehend you. Ọlọ́run máa fi kú mú wọn. balẹ̀ kẹtù wo ìyẹn ni pé that means. you must be very careful. you must be careful. Ah, tó ẹni tí ń sọ ni o. nobody is as wise as those that are monitoring you. mo lè sọ mo lè sọ ni wọ́n fi mẹ́lòmí o ẹnu mi gbalẹ̀ lomi fi wọnú ogun. some can say I can say it all and that is why he is the victim of battle. pé kò sí tí ó nothing will happen. mo lè sọ kò sí tẹ́nì kò sí. nobody can apprehend me. omi àdúrà wa lọ there is supremacy. ọ̀dà. mọ sọ answer seventy two hours. three seven, two hours. mọ sọ jẹ mo ni ẹyin mẹrin àkúdà ayé àti mbẹ nbí. do you know that number of ghosts that are here. ẹ gbogbo ẹni tọwọ church wa ni. it is everybody that is here. There is a man. ọmọ wo ni mo ń ṣe deliverance fún tọkọrun rẹ wá ń gbálẹ̀kùn bí. i was doing deliverance for a lady and her spirit husband came here and stand knocking at the door. sọmọ wa ń sọ̀rọ̀ tẹ́wọ̀ ni ìwọ ọmọ náà lọ sílẹ̀kùn kí lọ wá wí oníkè méje ọlọ orí ẹjọ méje lọ dádì. is that prison amigo. ngbálẹ̀ kò gbàgbàgbà. the spirit husband was talking at the door. àgọ́ mẹ́ta ọ̀run náà fẹ́ mú lọ. he wanted to kill her by three a.m. we started praying for her by one a.m. and he was knocking at the door. ilẹ̀kùn yẹn nù church gate náà ni. church gate. I said, Santi, go and the door. He said, prison amigo? mo ní lọ pé kọ́ wọlé wá ó ní ẹ má jẹ́ ọ wọlé. ajáde padà lọ́ba. he went outside later. bá a ti ń tí lẹ́bi mo ti mo ní. as i open the door. mo ní dadi please. let me stay here wọ́n ti sígẹ́ẹ̀tì wọ́n fi sa inú ẹ̀mí la yé wa sọ́wọ́n pé bó ń kà fún ọ láàárọ̀ pé ilé ń bẹ lábí omi àwọn èèyàn ń bẹ lábí omi ọba ń bẹ lábí omi wọ́n ń rà pọ̀ lábí omi onígbọ̀n kà láàárọ̀ jáde nínú bíbélì pé psalm one oh no oh four wọ́n sọ pé ilé wà lábí omi ilé wà lábí omi jẹ́ máa wá sọ fún ọkọ̀rọ̀ àbí omi ìjọ jẹ́ máa sọ nípa ọ̀rọ̀ ọmọ jẹ̀mú kí n bá sọ́kọ̀ rẹ̀ bí omi ọ̀rọ̀ kínní kankan mọ́ torí àwọn ajẹwò àrà náà náà ni ọ̀jẹ̀ sọ́bẹ̀ mọ́ tó kí bá ti tu débi kan ọmọrú èèyàn tó jẹ́ ọ ma nǹkan tí ń ṣẹlẹ̀ ọ ọmọ ibi tó o bìlọ́ǹgì sí ṣùgbọ́n ajẹ́ wàrà ẹnìkan kan lè wá sọ̀rọ̀ náà kan sọ wípé èwo náà ń sọ gan kí ló ṣẹlẹ̀ oyin ni o le lè jánu tí a ti kí nsọ yẹn ni ti o ní fi jáwọ́ tí mo fi rọra yẹn Òkun tóbi. Òkun tóbi. Ó ní Níbẹ̀ ni ohun àìníye ń Ohun àìníye nínú omi. Àti ẹran kéékèèké àti ńlá. Àwọn ẹran kéékèèké àti ńlá. Níbẹ̀ ni ọkọ̀ ń rìn. Ọkọ̀ ń rìn nínú omi. Níbẹ̀ ni Léfíẹ́tánì ní wà. Èṣù lọ́jọba ń bẹ̀. Tí ìwọ dá láti máa ṣe àríyá nínú rẹ Ó Lẹ́ẹ̀fìrí èmèrè tí a ló ń sáré wọ́n lọ sàríyá eré ẹ̀mí yá mo fẹ́ lọ bá wọn ṣe. ẹ gbàdúrà sá tó dá o. àwa ṣílẹ̀kùn. we open the gate. ta ni ń gbálẹ̀kùn á ní àyà open the door. màá ní sámú á ní dádì yìí. when i say sámú you my dad go open it. mo bá ní kọjá lọ. i said let's go. baba bọ́ta. he went out. baba ṣílẹ̀kùn. ká tó bíi. before he did that. ó ti bọ́ bẹ́ẹ̀ o ṣé tírì lóru ni. wọ́n sí tírì yẹn. ó ti bọ́ bẹ̀. àwọn òpàpọ̀ ẹ̀ mẹ́wọ̀ wá ó ní mi ọ̀ wá ọba kọ̀yìn dúró ó ní mi ò dúró bá a ṣe bẹ́ẹ̀ ní sùnmọ́ ló tún tẹ̀sẹ̀ mọ́ ní ní tó ń lọ náà ó sì ráhùn ọ̀pọ̀lọpọ̀ ti sùn ládùúgbò kí ló ń wá ó ní mo fẹ́ wọ ẹ̀bùn owó èèyàn mẹ́rin mo fẹ́ wọlé ọ̀dà dúró ó ní mi ò dúró nígbà àtẹ̀lé náà tó ti sá lọ wájú mo ní ẹ mo ní wèrè ti wèrè èyí. Gbogbo májàmú tó dè ọ́. Every covenant that binds you. Ọlọ́run àwọn apostles. God of the apostles. Ọba májàmú yẹn jẹ́. Torí àwọn kan. There are some. Wọ́n ní ọkọ ọ̀run lójú oorun ni. They, they see their spirit husband in their dream. Some people they will see the real life. Do you know I'm a spirit husband? And he wants to have sexual intercourse with them. A lady, I, I took the lady to the mountain with eh? Daddy Jesha. I'm getting there. ọkọ ọ̀run mọ wá bò ń he said as spirit husband you come to me tada i want to have sex with you and they will have intercourse and they will leave her ọwọ́ alọ́kọ láyé ẹni boyfriend láyé tó fẹ́ fẹ́. that boyfriend that she wants to marry. tó fẹ́ fẹ́. this one. ọwọ́ anitọ́ bá ti súnmọ́ òun. whenever he meets her. ó sí àtọ̀ lára rẹ̀. that there is no sperm inside of him. ọkùnrin yẹn ò lè release mọ́. the man is unable to release. kò sí àtọ̀ tó máa jáde lára rẹ̀. no sperm. ìyẹn wá mójútó ra rẹ̀ ńlọrọ̀ oògùn. he was buying drugs taken himself. ọkọ ọ̀run ti gbẹ àtọ̀ ẹni ọ̀fẹ́ fẹ́ mi. her spirit turns back dry up his palm. bọ́ọ̀lù ọkọ ó ní olólè wálẹ̀ mẹ́rin lọ́sẹ̀ á ló fẹ́ súnmọ́. he said sometimes he will come four times in a week sọ̀rọ̀ pé inú ẹ̀mí láyé wà ìtí kálukú kàn lè mú ló bù ibi kálukú rí mọ náà ní sọ ọmọ ibi kálukú rí dé lọ́mọ sọ̀rọ̀ pé bá a ṣe dúró inú mọ́tò làwọn ń lọ báyìí sọ̀rọ̀ pé àárín báyìí orí omi láyé wà báyìí à ń lọ lílọ tá à lọ la fi ń ka ọjọ́ orí wa torí bọ́ọ̀lù ṣe dúró yìí bẹ́ẹ̀ ló dúró àwa là ń rìn lọ tó ibùgbé tó òòrùn wà lọ́wọ́ ọmọlẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n gbà tá a mà pàwọ́ là ń rìn à ń sọ pé òòrùn ti ré kọjá síbòmíì ilẹ̀ máa ń bò mí nú ọkọ̀ ojú omi tá ń lọ. ṣé yorùbá mi yé ọ díẹ̀ ẹ̀nàwọ́ méjèèjì sókè. raise up your two hands. Gbogbo ogun àtọlẹ̀dọ́lẹ̀. Every battle of resemblance. Ogun tó jogún lára òbí rẹ̀. The battle inherited from your parents. Ọ̀gá sàmé. Master say amen. Iná gbẹjáde Fire service. masalia kaparu madali kiyama sandali kaba ìdúnàrú kiyama salia kaparu ama ogun tó jogún. the body heritage. lára bàbá àti màmá. from your parents. Oh ogun àtọlẹ̀dọlẹ̀. the resemblance battle. ogun àdáyébá. the battle you met in this world. anna kevaru masadaya. tálàmì rẹ̀ lè. who are the strongest amen. inú gbẹjáde lára. Yeah. Yeah. torí ọkọlé fún oòrùn ni psalm nineteen nínú ẹ̀ ló dé pàgọ́ fún oòrùn oh. so ibi ilé bá wà ń lé wà àwa tá ń bẹ nílẹ̀ là ń lọ ibi ilẹ̀ sún bá wa sí la ti dúró tilẹ̀ ti sú ibi ilẹ̀ mọ́ wá wa sí à ń kọjá lọ láyé ni èèyàn kan kọjá lọ ló fi jẹ́ pé bẹ́ẹ̀ yàn bá kọjá tó bá dọ̀rùn ó béèrè pé bóò ni ilé ayé ńkọ́ ánimọ̀ kọjá ń bẹ̀ tó ti mọ̀ pé wọ́n lọ ń lọ báwọn kèé ṣe ìtòrí omi la wà bí ìgbà téèyàn bá wọkọ̀ ojú omi ni. ẹni anybody ti wá dé bus stop London, very simple ẹ gbàdúrà yẹn lẹ́ẹ̀kan repeat the prayer one more time. ọfà àìsàn. arrow of sickness. táyé dá ìgbà àtàwọn. that has stipulated time for me. báyìí ní jáde. come out by fire. come out by fire. báyìí ní jáde. come out by fire. táyé dá ìgbà àtàwọn. báyìí ní jáde. بدلا بدلا good for this بدلا lára mi bámjáde bámjáde bámjáde bámjáde lọ́pọ̀ àṣẹ lọ́pọ̀ àṣẹ lára mi bámjáde bámjáde bámjáde bámjáde bámjáde bámjáde bámjáde bámjáde bámjáde bámjáde lọ́pọ̀ àṣẹ lọ́pọ̀ àṣẹ lára mi bámjáde bámjáde bámjáde lórúkọ Jésù lọ́pọ̀ àṣẹ lọ́pọ̀ àṣẹ bámjáde bámjáde bámjáde.

ẹnikẹ́ni sọ lórí mi o. oníṣẹ́. ohunkóhun ẹnikẹ́ni sọ lórí mi o. oníṣẹ́. èpèképè tọ̀tà bá ṣe ń torí ayé mi. oníṣẹ́ ọ̀rọ̀kọ̀rọ̀ tọ̀tà bá wí torí ayé mi. oníṣẹ́ èmi kì yóò kú. èmi yóò lè èmi yóò máa lọ bí iṣẹ́ olúwa. ànógódà. ànógódà. of Jesus. ànógódà. ẹni ro kúrò ọ̀tọ̀ ro kúrò ọmọ mi. somebody say amen. wọ́n máa gba ikú rẹ kú. I no go die. àdúrà lẹ́ẹ̀kan báyìí. we be able to pray one more time. gbogbo ẹni tí ń fi kú wá mi. those that seek seeking for my life. ẹni tí ń fi kú wá ọmọ mi. he that is seeking for the life of my children. yóò gba kú mi. let them down my beer. yóò gba kú ọmọ mi. let them down my chance beer. oyoyoyoyoyo. ayakaba. Jésù olúwa wá. Ẹ pàtẹ́wọ́ fún Ọlọ́run dáadáa. Put your hands together for the Lord. Èmi ò lè kú. I will not die. Ọmọ mi ò lè kú. My children cannot die aya mi ò lè kú ohun àsìta àbá ò lè jẹ́ tèmi. accidental discharge can be my portion. accident kì í ṣe tèmi. accident is not my portion. àìsàn kì í ṣe tèmi. accident is not my portion. gbogbo ẹni bá ròórò mi. those are wish me to. kọ́ máa lọ sọ́run. èmi yóò tún ẹ̀kọ́. èmi ò ṣe tẹ́ ikú. ọmọ mi ò ṣe tẹ́ ikú. ẹni bá ròórò lóhùn o ó máa yìn sójà. láìdé tórin náà lọ́la ló fi rà. ìyá ikú ló kú lóhùn o ó máa mi ò ṣe tán ọmọ mi ò ṣe tán ikú aya mi ò ṣe tán ikú ẹni bá ro kúrò ní o ó máa nìṣó lọ́rùn ó lè kọ́ lẹ́ẹ̀kan ṣoṣo. èmi ò ṣe láì mú èmi ò ṣe láì mú àyà kò ṣe láì mú ẹ̀yìn bá ojú òun lò ó mà nìṣó lánàá. ó mà nìṣó. ó mà nìṣó. ẹni ló kúrú ọ. bẹ́ẹ̀ ó máa gba kú rẹ kú. Ah. wálé dà ó ti tẹ̀lé obìnrin lọ. ó dẹ̀ pé yóò padà bóbìnrin lọ táwọn ẹgbẹ́ ìrànkàn dání kan ní sọ́njọ́ òkè wọ́n ru ìlú ni mi ò ṣe tán ikú. gbogbo ẹni bá rọ kúrò ọ. you death. ó máa gba ikú rẹ kú. ìrankú tí wọ́n rí sí ọ. every vision get a saw against you. èyí tí wọ́n rí sọ́mọ rẹ. the one they saw your job. èyí tí wọ́n náà rí síra rẹ. the one you saw your skin. olúwa yí ìdànù lórí ẹ. yamaka fa yamakaru adayama sada yale kaba ẹ̀yin kan bẹ tí ẹ ń lálà ikú fúnra yín. some of you have been dreaming about death. ẹ̀yin kan bẹ tí ẹ ń lá sí ọmọ tẹ́ bí. You are having a dream about your children. Ẹ wá bottle water ẹ gbé síwájú o. Put bottle water before you. Tí n bá ti múra láti parí olúwa ní kí n sọ̀rọ̀ sínú ẹ̀. God say I should utter some words there. Pé kàkà Psalm ninety one sínú ẹ̀. And we should read Psalm ninety one. Kéde sọ̀rọ̀ sínú ẹ̀. Bí o máa yí ìpinnu ọ̀tá dànù lórí yín. He is going to nullify the power of enemies over you. Àwọn tó fi wá yín kí àwọn ni ó gbé. Those that are seeking after your life they will die. Wọ́n gbàdúrà. I pray. Gbogbo plan ọ̀tá lórí ayé rẹ̀. Every plan of enemies over your life. Lórúkọ Jésù. In the name of Jesus. Olúwa yí ìdànù láàárọ̀. olúwa yí ìdànù o olúwa yí ìdànù o olúwa yí ìdànù o olúwa yí ìdànù o olúwa yí ìdànù olúwa yí ìdànù olúwa yí ìdànù olúwa yí ìdànù olúwa yí ìdànù olúwa yí dànù olúwa yí dànù olúwa yí dànù olúwa yí dànù olúwa yí dànù olúwa yí dànù. Ọlọ́run ní ìpinnu fún yàn pé kó kú kékeré. There is nobody God wants to die untimely. Ó ní ẹ̀mí gígùn àti àlàáfíà. It's a long life and peace. Yóò fi lójú ayé rẹ̀. That Jesus is Wọ́n wá béèrè pé báwo ni. Ó ní ọjọ́ àwọn èèyàn mi yóò rí bíi. That the days of my people. Ọjọ́ ìgbà nítorí ti gbin tó le. Oyigi máa lo two fifty láyé. Sometimes so, trees can spend years. eighteen lọ bẹ́ẹ̀ di báyìí so ó sì ní bí one thirty two tó tó ló báyìí bí two thirty two No. tó. mo gbàdúrà ó máa yè èmi ò ṣe tán ikú ọmọ mi ò ṣe tán ikú ọmọ mi ò ṣe tán ikú. bá ṣe torí ayé mi kò ọ̀rọ̀ kọ́rọ̀ tọ̀tà bá wí torí ayé mi. が何を ní lórí ẹ. every plan of enemy over your life. ẹni fẹ́ fi ẹjọ́ dá ogún lẹ̀. he that wants to use God to stagnate you. ẹni fẹ́ fi àìsàn dá ogún lẹ̀. he that will use God to stagnate you. ẹni fẹ́ fi ìnira dá ogún lẹ̀. he that will use pain to stagnate you. ẹni fẹ́ fi ìjákulẹ̀ dá ogún lẹ̀. he that will use pain to stagnate you. báyìí ni olúwa sọ. God says the Lord. olúwa yí ilé wọn lórí. Ayamasada liakaba. Elumerueke yamasali kapat. Ah ẹ̀dúnnarúmà kábáyàmà sádàyàlìkè rúmèké báyàmà sálíàdà gbogbo plan tí òkùnkùn ní lórí ayé rẹ anaru àkáyàmà sálíkàpà talẹ ni ó sàmì iná olúwa yìí dànù lórí. ìpinnu ọ̀tá lórí ẹ. plans of enemy over you. ìpinnu ọ̀tá lórí ẹ. plans of enemies over you ìpinnu ọ̀tá lórí ẹ̀. mo bẹ jésù bí ìwọ bá sàmì olúwa yí ìdànù lórí yìí. olúwa yí ìdànù o olúwa yí ìdànù olúwa yí ìdànù olúwa yí ìdànù olúwa yí ìdànù olúwa yí ìdànù olúwa yí ìdànù olúwa yí dànù olúwa yí dànù olúwa yí dànù olúwa yí dànù olúwa yí dànù olúwa yí dànù olúwa yí dànù olúwa yí dànù olúwa yí dànù olúwa yí dànù olúwa yí dànù olúwa yí dànù olúwa yí dànù olúwa yí dànù olúwa yí dànù olúwa yí dànù. ẹ dúró stand right. ẹnna wọ yẹn Stretch out this way. What's the name of Jesus? Gbogbo ẹ̀mí ti ń that hinders help in my life. You cannot enter the name of his name. Come out of my body. It is left to you now. Ó gbogbo ìṣẹ́jú tá a We have thirty minutes left. Ẹ̀mí wo ni Which spirit ni injury every man lie? You cannot go with me. Jáde láyé mi. How about my life? Jáde láyé mi. How about my life? Jáde láyé mi. my life? Jáde láyé mi. my life? about to pray. Gbá pẹ̀lú ìtara pray with Koda aggression. kódà kó tiẹ̀ mọ́ gbọ́n kankan. even if you are not hearing anything. kọ́ ọmọ gbọ́ràn kankan. no vision. kọ́ ọmọ lala kankan. you have no dream. ẹyọ kan ṣoṣo ìtọ́pẹ́ ohunkóhun tẹ́ ẹ bá béèrè lórúkọ mi ni màá ṣe. whatsoever I ask for it I be granted. ṣùgbọ́n kí ló jí o béèrè tó fi dàbí ìgbà tó o rí. why did you ask and you never see it. that means there is a spirit. tó dín ìrànlọ́wọ́ help in your life. it must not go with you. ọkùnrin yẹn ló fẹ́ràn dáfídì lọ́wọ́. dáfídì wá gbá rìsáàtì ẹ̀. david embark on the research and look at him. He cannot go with me. he said follow me. Say, cannot follow me. Ó ní kí ló dùn òbí rẹ̀ tẹ̀lé ọ. He why. Ó ní torí ẹ̀mí ìdíwọ́ ni ọ. Because you are a spirit of hindrance. Ó ní bàbá bá mi lọ. If you should go with me. Ó jẹ́ ìdíwọ́ fún mi. He says an hindrance for me. Òbí alasán spirit tí ọ̀pọ̀ ọ̀pọ̀ bẹ́ẹ̀ ni sà. Bí wàá bá mi lọ. Bọ́ọ̀ bá mi lọ. Ìdíwọ́ lọ jẹ. Padà lẹ́yìn mi ọmọkùnrin kan bí ọfẹ tẹ̀lé jésù. ìmọ̀ wọn rẹ̀ fọ́lọ́ jesus. ó ní bí ọba sùn ni màmá sùn. ìsá mi sínú ìmọ̀ àjọ wà pọ̀ ni jésù ni mo àjọ wà pọ̀. ó ní kí ló dé jésù ni mi ò nílé. ọlọ́dọ̀ anywhere ó ní jésù ní lọ bá àwọn èèyàn rẹ padà lẹ́yìn mi o ó sì ń bẹ àwọn kan bí ẹjọ́ ẹ tẹ̀lé mi. tó ti yé ọ báyìí a jẹ́ pé kì í ṣe gbogbo èèyàn ló lè bá rìn. I not everybody can keep coming with. ẹ wà á máa tẹnu mọ́. now you say. ẹni tí mò ń bá rìn láti January. he that been keeping coming with since January. yóò jẹ́ ìlérí ọlọ́run ọ̀sán. that makes God promise not to come to pass in my life. olúwa bá yọ sọ. ó lọ remove them. ọjọ́ yọ yọ yọ yọ. pariwo masali ka paruama ẹ̀mí mímọ́ kí ló lè dí mi lọ́wọ́ lóṣù tí mo lọ yìí olúwa gbé mi láyé mi ọ̀gá oṣù kọkànlá ó gbọ́dọ̀ gbogbo tí ọlọ́run ọba lónìí ó lò gbọ́dọ̀ ní ọjọ́ ayẹyẹ masali ka paruama kí ni tó lè dí mi lọ́wọ́. ní oṣù tí mo lọ yìí olúwa gbé mi. my goodness. Look at me, sir. Hallelujah. Hallelujah. Aseru ti ọba sọ pé ẹ lọ gbé ìwé sórí tébù mi. The king said they should put the book on his table. Pé Mọ́dékà ṣe mí lórí àwọn àkàtúntò. Na Mọ́dékà favour me, he must be compensated. Ṣùgbọ́n kàkà kí wọ́n gbé sórí tébù ọba. Why is they do that? Wọ́n gbé pamọ́. They hide it. Ẹgbẹ́ ẹgbẹ̀rún ló ń retí nǹkan lẹ́tà ayọ̀sùn tó yẹ kó ọ̀tá gbé fáìlì pamọ́. Thousands of people dey find letter of joy but the fúnpẹ́ àṣẹjáde láti òru òní lọ. authority present for tonight. fáìlì ayọ̀ rẹ tí ọ̀tá gbé pamọ́. your file of joy is hidden by enemy. ọ̀run gbé jáde. orí fáìlì tiẹ̀ ni wọ́n ti ń tírìtì fáìlì àwọn tó dé lẹ́yìn rẹ̀. they are treating the files of others on his file. fáìlì tiẹ̀ ni wọ́n fi ta sórí tébù. they use the file his file to decorate because enemy kept it. ṣùgbọ́n wọ́n lọ gbé pamọ́ fún Mordecai. but it was not Mordecai ṣùgbọ́n nígbà tí olúwa dé tó fẹ́ gbé jáde. but when God was about to bring it down. lóru ọjọ́ náà that very night. ọba ò lè sùn. the king could not sleep. wọ́n pàṣẹ pé. yá mú ìwé ìrántí. ẹ lọ mọ̀wé ìrántí àwọn ọjọ́ Táíwò Òjó wá. lórí màmá wà mí. bọ́dọ̀ tètè lọ́dún débi orúkọ ara rẹ̀. ìgbà àwọn gbé jáde. ọba ọba ní orun ọ̀wá àkàbálẹ̀ ọba ẹ ẹlọ n'ogun orun ó ní ọ̀wá náà ni ẹ mi ó rí ó ní ọ̀wá àbí alùlù ní ìlú kílẹ̀ fẹ́ mo ní ìrorun kẹlẹ̀ fẹ́ lùlù. wọ́n ní kí ni wọ́n ṣe yín báyìí ó ní nǹkan jẹ lórí òun àfi bá ìrántí ọba ní oṣù Táíwò ọmọ òjò ṣe yín lóore ẹ̀ẹ́dẹ̀ fún ní ìkàkà lọ́wọ́ ni èyí ah! àti ọláwo ilé àfikún mọ́díkà kí ló fi fún ọmọ òjò. nígbà náà ni àwọn ọmọ ọba ní ṣe ìrìnàṣẹ́ fífún pé àṣẹ kankan. ẹ wọn ò ṣe kankan tọwọ ìyẹn kó bẹ́ẹ̀ tani ń bẹ lágbàlá. amani di àgbàlá. amani di àgbàlá ọ̀tá ni o. láti sọ èmi náà nu ọba lè nù sí ó ní ẹja gbadélé lórí káwọ sọ fún un láti wọn máa mú kí ọba ní ẹẹ lọ ṣe bẹ́ẹ̀ fún Mọ́dékáì sọ ọmọ pé ọ̀tá Mọ́dékáì ni kó wa máa fọ káàkiri ìgboro pé kéèrè kábíyèsí dé ọmọ ọba lọ́wọ́ lélájú òjò tó ní ọba yìí. òjò lọ́tún ok ìjọ pé mo ti adopt sorry owó kí one thousand ní owó tó ọ̀tọ̀ owó gidi one thousand mọ́kàn máa ní ẹ̀ẹ́mẹ̀jẹ lọ́sàn-án wo kọ. bàbá ìwọ bàbá wọ́n jọ mi lẹ́nu mo gbàdúrà ó yá lọ gba ire rẹ. wá kí ló wí. ọ̀la níbi ọmọ ẹni wọ́n sọ. bọ́lá bọ́lá ó ti ti parí àbí nǹkan ọ̀n ka oṣù fún mi. mo ewo bàbá mo gbàdúrà ẹ̀ẹ́rì ànúgbà ẹ máa rí àánú gbà. ṣé wọn lọ fẹ́ ṣe lémi ni ọmọ ẹ̀ ni now wọ́n wá gbé jáde torí òun náà fẹ́ gbé gba bang ó ní irọ́ o gbangba náà ni ẹ mú mi gbà o ẹ̀yin tó yẹ pé mo mọ̀ pé ẹ dájú tẹ́lẹ̀ hmm. gbangba ni sà ẹ náwó yẹ bo ni wọ́n gbé ìwé ìrántí rẹ̀ mi sí. where they put the book of remembrance of our goodness. olúwa gbé jáde mbẹ. hold on bring it out. Ah, ìwé ìrántí rẹ̀ mi mẹ́bo ni wọ́n gbé. ìwé ìrántí rẹ̀ mi. the book of remembrance of our goodness. ìwé ìrántí rẹ̀ mi. the book of remembrance of our goodness. olúwa gbé jáde. hold on bring it out. ti gbàgbé mi. we remember my goodness and they forgot about me. ẹ̀mí mímọ́ gbára èmi jáde. holy spirit get my goodness for me. kí ni mo pè november. it's about to remember. bẹ́ẹ̀ ni sà oṣù láti rántí ni. it's a month to remember. Bàtí mo bá sọ nípa olórí ogun oṣù kọkànlá máa ti gbogbo When I talk about the captain of the month of November, I will tell you its meaning. Màkà àfàrú má dàyà gbogbo obìnrin mi wà. wherever my goodness. tí wọ́n ti gbàgbé mi. and they forgotten about me. ẹ wọ ọbẹ̀ kẹ́ gbé jáde fún mi. go there and get it for me. Where does it be? Where do you? Where does it be? ẹkún ayọ̀ mi ti sí. ọ̀run ti sílẹ̀ kúrè. ìyàtọ̀ tí ń bẹ ní àárín aláàánú àti olóore olóore tó bá ti ṣe ọ́ lóore uh, àwọn dìgbà wa ni they come once in a while. bàbá tó padà béèrè pé kéde tẹ fún mi yóò tó. what you gave is something. wọ́n á ní kí ló dé. you tell you why. ìwọ nìkan kọ́ lọ ń bẹ lọ́rùn mi. you are not the only one that wants to help. there are many. aláàánú. but a mercy family. a béèrè pé kéde tí mo fún ọkọ parí ẹ bí ọba wa ní mélòó ló kù. what do you need. ọ̀sà àfẹ́ tí ọ̀tó fi débi tọ̀ ń he just want to take you to your destination that is the difference between. ìyàtọ̀ tó mẹ láàrin. aláàánú àtolóore. a benefactor and a merciful time. ẹnìkan nawọ́ sókè. somebody should raise up his hand. pé Jésù lẹ́ẹ̀kan ṣoṣo. God name Jesus once. máa béèrè tó o fẹ́ lọ́wọ́ rẹ. make your request come out.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 ògo ni fún bàbá àti fún ọmọ tamẹ́tí wa àti fún ẹ̀mí mímọ́ bí ó ti wà ní àtètè kọ́sí ó ń bẹ ní ìsìn bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun àmín. ẹni tó jókòó níbi ìkọ̀kọ̀ ọ̀gá ògo. ẹni tó jókòó níbi ìkọ̀kọ̀ ọ̀gá ògo. yóò máa gbé abẹ́ òjìji olódùmarè. yóò wí fún ọlọ́run pé. màá wí fún ọlọ́run pé. ìwọ ní ààbò àti ó di àwọn èèyàn. ọlọ́run mi. ẹni tí èmi gbẹ́kẹ̀lé. nítòótọ́ yóò gbà mí nínú ìpẹ̀kọ̀ àwọn pẹyẹpẹyẹ. àti nínú àjàkálẹ̀ àrùn búburú. yóò fi ìyẹ́ rẹ̀ bọ́. abẹ́ ìyá apá rẹ̀ ni màá gbẹ́kẹ̀lé. òtítọ́ rẹ̀ ni yóò ṣe àṣà àti àpáta mi èmi ò ní bẹ̀rù nítorí ẹ̀rù omi àbí fún ọfà tí ń fò lọ́sàn-án àbí àjàkálẹ̀ àrùn tí ń rìn ní ọ̀sẹ̀ ìparun tí ń rìn lọ́sẹ̀ gẹ̀gẹ̀ ẹgbẹ̀rún yóò ṣubú lẹ́gbẹ̀ẹ́ àti ẹgbàárùn lápá ọ̀dún kò ní súnmọ́dọ̀ rẹ ojú rẹ ló fi rí ó fi wèrè àwọn èèyàn búburú torí olúwa ní sí ààbò rẹ ó ti fi ọ̀gá ògo ṣe ibùgbé rẹ búburú kò ní súnmọ́ ilé rẹ yóò pàṣẹ fáwọn áńgẹ́lì torí ẹ láti pọ ọmọ lọ́nà rẹ gbogbo wọ́n gbé ọ sókè lọ́wọ́ wọn kọ́ ọmọ bàá fẹsẹ̀ rẹ gbókùtà ọ kọjá lórí kìnìún àti paramọ́lẹ̀ ẹ gbọ́dọ̀ kìnìún àti egbò ńlá lọ́ọ́ tẹ̀ mọ́lẹ̀ torí tó fẹ́ ìfẹ́ rẹ̀ sí ọ torí náà ló ṣe gbà á ó gbẹ́kẹ̀lé toró borúkọ rẹ olúwo porúkọ rẹ ọ̀dà olúwa náà yóò fa ọyọ náà pẹ̀lú yóò gbà ọ yóò sì bọ̀lá fún ẹ̀mí gígùn ni ó fi dé ọlọ́run yóò sì fi ìgbàlà rẹ̀ hàn ọ́ ògbó ni fún bàbá àti fún ọmọ àti fún ẹ̀mí mímọ́. ẹ̀jẹ̀ jésù kó wọnú omi yẹn lọ ẹ̀jẹ̀ jésù kó wọnú omi yẹn lọ ẹ̀jẹ̀ jésù kó wọnú omi yẹn lọ ẹ̀jẹ̀ jésù kó wọnú omi yẹn lọ ẹ̀jẹ̀ jésù kó wọnú omi yẹn omi yìí gbàgbára ọlọ́run gbàgbára ọlọ́run gbàgbára ọlọ́run gbàgbára ọlọ́run gbàgbára ọlọ́run ẹ̀yin ènìyàn yìí bí òní bá yín ẹ̀ẹ́nì ṣàìsàn orí yín òní gbàbọ̀dọ̀ ìran òdì òní ṣẹ lórí ìran ọ̀tá òní ṣẹ lórí ìran òkòkòkò òní ṣẹ lórí ìran àwọn ìkà kò ní ṣẹ lórí gbogbo ìgbógun ọ̀tá láyé yín kọ́ ló ń gbé mi ẹ jèrè ọlọ́run ẹ ó jèrè àdúrà bí mo ti fi orí fún yín kó rí bẹ́ẹ̀ fẹ́ mi náà bí mo ti fi orí fún yín kó rí bẹ́ẹ̀ fẹ́ mi náà àdúrà yín gbà o àdúrà yín gbà o àdúrà yín gbà o àdúrà yín gbà o àdúrà yín gbà o àdúrà yín gbà o àdúrà yín gbà o àdúrà yín gbà o àdúrà yín gbà o àdúrà yín gbà o omi ìgbàgbára bẹ́ẹ̀ ni kò rí ògo forúkọ olúwa ẹ mu nínú ẹ. drink out of it. tí a bá ti ń parí ẹ lọ fi yòókù fọ orí. use the rest to wash your head o ò ní ní àkọsílẹ̀ ibi ìsọjí orí afẹ́fẹ́ ló wà ní àárọ̀ eh, next week ní alágogo yẹn yọdọ ẹ̀yin tẹ́ fẹ́ dá ọrẹ ẹ lọ mú ọrẹ yín eh, tí olúwa bá fi sí ọlọ́kàn tó o bá gbóhùn olúwa ni o tó o bá ti gbọ́ lájà lọ sùn lọ mú ọrẹ rẹ. so now a pàdé ní àárọ̀ yìí this morning sáfìsì ọjọ́ sunday sunday service inú ẹ̀ la ti fẹ́ lo fifteen naira we are going to fifteen naira there online lọ wà if you online tó abroad lọ wà abroad wá owó kan tó kéré look for the least denomination ní ìlú tó wà tó bá jẹ́ nàìjíríà ni wàá mú dání wàá join lọ́nà the service will start by six o'clock in the morning láàárọ̀ sunday on sunday morning títí ten àbí after ten past ten a parí pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run pàtí máa ṣe ń jọ sunday nìyẹn olójẹ́ òdì wáhùn adẹ̀sí anointing service ó ní ẹ̀rí o ó ní ẹ̀rí o ó lè rí bí o ó ní ẹ̀rí o ìrí àtàánú ní òye ọ̀ká o ó ní ẹ̀rí o bá a ti máa ṣe ní ọjọ́ sunday nìyẹn ẹ̀yin tí olúwa ní pé kán lòróró fún oníbìsí alẹ́ òní tonight. ẹ̀yin máa gbàdúrà sí lálẹ́. you pray to it. ẹ máa sí kọ́bà kúrò lórí ẹ̀. and remove the cover. ẹ máa padà kọ́bà rẹ̀ ní àárọ̀. the cover is in the morning. àwa ó ka sáàmù sí ètà àgbẹ̀ fi orí òkú. we are going to recite psalm to this one who pray in the morning. ẹ̀yin ó tún gbàdúrà sí lálẹ́. pray. tó bá ti wá di upper tuesday ó máa pé nine days. going nine days. àmọ́ àwọn tó bá jẹ́ oníbìsí tó bá wà ní around. those that look for the place they are around. wọ́n máa bù sí wọn lọ́wọ́ wọ́n mu. going to give them to drink. àwọn tó bá wà ní online. those are online. wọ́n máa bù níbẹ̀. they are going to take them. ètí wọn ti tilẹ̀ yẹn wọ́n á mú. they have been praying. máa sọ bí wọ́n ti lò. you had a visit. pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run. of God. ó ní ẹ̀rí. amen. àdúrà rẹ̀ ó gbà. amen. ọ̀rọ̀ ẹ̀yin Ọlọ́run kọ́ yà sí amen. àpò tó ti jáde ẹ ò ní ṣaláì mọ́. amen ọlọ́run ìsọdi púpọ̀ kó sọ yín di púpọ̀ nínú oore gbogbo ẹ máa pọ̀ sí. àmín jésù. ẹ máa pọ̀ sí. àmín. ẹ máa pọ̀ sí. àmín. ẹ máa pọ̀ sí. àmín jésù. ẹ máa pọ̀ sí o. àmín. ẹ lọ di ńlá. àmín. jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. lo gbé nọ́mbà yìí zero eight zero. zero zero. five zero. five zero. two seven. two seven. five seven. five seven. seven nine. seven nine. tọ́ba dẹ́pọ̀ ọ̀sẹ̀ fẹ́ dá ọrẹ tó máa ká nọ́mbà o lè sẹ́ndì mẹ́sẹ̀gì sórí nọ́mbà yẹn kó ní ìyá ká nọ́mbà wọn á sẹ́ndì ẹ̀ sí ọ zero eight zero fifty twenty seven fifty seven seventy nine oh eight oh five zero two seven five seven seven nine mo kí ọ kú oríire o àdúrà rẹ gbà o jọ fi ara lélẹ̀ a pàdé ní sọjí orí afẹ́fẹ́ láàárọ̀ a lè ríra lóru yìí o ẹ gbogbo ènìyàn ènìyàn ẹ ti ọwọ́ yín àdúrà yín gbà. àdúrà yín gbà. àdúrà yín gbà. àdúrà yín ó gbà. àdúrà yín gbà. bá a ti fẹ́ fara lélẹ̀ ọlọ́run fara hàn wá. ẹ̀mí mímọ́ fara wá. ọlọ́run fara wá. lójú oorun ọlọ́run jẹ́ àárí ọ ohun tá a béèrè àánú yanjú ẹ̀ ẹ̀rí wa kó dé bẹ́ẹ̀ ni kó rí orí ọ̀fẹ́ ti bàbá ti ọmọ ti ẹ̀mí mímọ́ kó máa bá wa lọ kó yà wá lẹ́nu kó pa wá mọ́ láti sìn àti títí láéláé. aleluya mọ́kànlélógún ọyọyọyọyọyọyọyọ. Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Madelia, Madelia, Madelia, Madelia, Madelia, Madelia, Madelia, Madelia, Madelia, Madelia, Madelia, Madelia, Madelia, Madelia, Madelia.